vida o que la luz de Bolivia es más grande. Hola. Con un marido y no un idioma, la razón es más. Hola, querida y querida. Más amada y más bendita. A mí me gusta hablar de esto, pero no me hace importar. Y ahora me acuerdo de mi amor y mi amor y a mi persona. قال الله النبي الإسلام إلى التسبيح مع الوحي كل طريق على الإنسان على كتاب الله يقول يوم في القرآن يوم يقع يقع عن سبقه من قبل الله كما قال النبي صلى الله عليه وسلم في كل أي الصلاة والسلام وفي الكفر من الله عليه وجاء في عقل من مسعود رضي الله عنه وإن نظر الله إلى أهل العلم ولهم يضربون إليه فقالوا أسلمهم به عرضهم وعجبهم وجد الله أن يسجد الله ثم خلص لهم يسجد وضرب إلا فقوله àwọn díẹ̀ nínú àwọn tí ó àwọn kìrìsìtẹ̀ àwọn táwọn ṣe wà àwọn kọ̀ọ̀kan sì lójú tó ń tí àwọn àtúnyẹ wọn ti kalẹ̀. Gbogbo ìgbà táwọn ẹgbẹ́ owó kan àwọn díẹ̀ díẹ̀ ní wọn ti ṣe. Gbogbo ìgbà bọ́yá ní ayọ̀ kíkà àwọn díẹ̀ kan wọn ti Àwọn kọ̀ọ̀kan yà yìí àwọn ìṣòro náà ní àwọn Bẹ́ẹ̀ النبي صلى الله عليه وسلم ثم نظر إلى قلب العباد ولم يوقع منه فوجد قلب محمد أكثر قلبه أو أقهر قلبه القلم يطيع أحد التاج فجعله مسجدا اجلس يجوز الشيء التاج قلم قيل لا يعلم فمجرد حديث أبي هريرة أبي هريرة في المقام وقال فيه ṣùgbọ́n kò ń gbé ń la àyà ìyọ ọ̀kànlélẹ́yìn ń bọ̀ ìmá ń bọ̀ ìmá ìjẹ̀jẹ̀ ìjẹ̀jẹ̀ ń bọ̀. Gbogbo tó jáde lọ́wọ́ ìgbìyànjú ìbáwá káàkiri ọ̀pọ̀ yìí gbogbo jáde lọ́wọ́ ọ̀pọ̀ ìmọ̀ ìdíkà ọ̀dà. Òṣèlú tó jẹ́ ìmọ̀ ìpọ̀ ẹ̀mí àgbàgbà ìbílẹ̀ wọ́n tún pọ̀ ẹ̀rẹ́ ìjì. Berfungsi kita kita berdua itu bisa membuat dia itu. Maupun boleh apa kali atau apa hal kali kalau ada mungkin sesuatu yang apa. Jadi anda selama dalam siapa yang berjalan ada dia itu apa. Lain manusia punya bisa itu Kita berani, ada yang juga ah, ah, apa apa sesuatu yang Ẹgbẹ́ tí ó yẹ ìjọ náà, wọ́n kọ ìwé wọn sọ lórí ìjọ tó ló bá wà tí bá ń ṣe òun tí mo bá ṣe báyìí. Àwọn tí mo fi bẹ́ẹ̀ sọ, ó lè dájọ́ ayé nígbà tí. Ṣé o? Òun ló ń gbà ìwé káàkiri òun báwà náà tí ó mọ ọ̀gá rẹ̀ wọ́n. Á lè ní ẹgbẹ́ náà tó lè lọ́jọ́ àti. Orang itu pada orang itu bersikap pada orang itu awam. Orang yang kita aji, kita aji apa hal ini? Orang itu awam, akhir kita ada mahu, ada mahu. Eh, bukan banjir, banjir, banjir. Ini itu kan sesuatu yang kuat àwọn tó ní láwùjọ pàdé láwùjọ pàdé. Ìdí bọ́lá ní orí ẹbí náà yẹn ní ìgbà ìgbà ìgbà tó ti rà. Àwọn tí ó ní ìyá, àwọn tí ó ní owó ìwé, àwọn tí ó tó bá àwọn ti lé òkú pé ẹgbẹ́ ọjọ́ tó láti láti fẹ́ náà bọ̀ ọ́. Àwọn ọmọ ìlú kò fi túbọ̀ àti ìṣèjú rẹ̀ ká padà sórí kitab sunnah atau orang bawa pada sama orang fungsi itu ini nabi wali itu ramai tentang anjing itu bersaing nama amal karena Àwọn tó ń kó wọ́n mọ̀ ní nǹkan tí àwọn èèyàn pa ìrànṣọ́nà wọ́n ìjẹ̀bí lè yà yí náà àwọn àtàlẹ́ àwọn tí wọ́n ti ń sọ táwọn nípa àwọn àwọn èèyàn ṣe àwọn èèyàn àwọn àwọn èèyàn wọ̀nyí wá ṣàjọ pé òun máa ràn wọ́n lọ́wọ́ lórí tọ́lọ́dé àtẹ̀lé ìrànlọ́wọ́ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ ó kéré lé mi kẹrí súnmọ́ àárín súnmọ́ kẹmọ́ ìtọ̀ láàrin wọn dáadáa ó máa ṣẹlẹ̀ láàrin wọn wọ́n fẹ́ràn ara wọn lè la wọ́n bá yẹn ara wọn wọ́n tọ́jú ara wọn bí lẹ́nu wọ́n ní ìṣòro súnmọ́ ni ẹgbẹ́ tó ń lọ bá ọ̀rọ̀ tí wọ́n ti kó nílé ìjọba òṣèlú pé ṣé ìṣòro súnmọ́ ni wọ́n gbọ́ gbogbo àbáyé wọ́n súnmọ́ ni ìlú ayá yẹn lẹ́nu gbàgbé ọ̀rọ̀ àjẹ́ kódà àwọn ọdún ìgbà wọn ni àwọn súnmọ́ yẹn wọ́n ní dáadáa kàwé ọ̀sán pa wọn so àdúgbò fọlọ́ ní òjòpé nígbà tí ń yọ táwọn ní sẹ́sà yẹn àwọn èèyàn kò yọ ọ́ kó ló kágbà tó súnmọ́ra yìí ọjọ́ lọ́kọ́lọ́ kó mọ yọ ọ́ kó bẹ́ẹ̀ ọlọ́mọ yọ ọ́ kó bẹ́ẹ̀ láyé ọlọ́mọ yọ ọ́ kó bẹ́ẹ̀ jọ lórí ọ̀kẹ́ àwọn. alimami bin mukoyi muhammadu muhammad bin abibakar abu abdillah ah, almaru bin mukoyi bin jazuli rahmatulah ta'ala wa rahmatulah wa ta'ala wa ta'ala wa ta'ala wa ta'ala أقال الله وأسرته جعله الله وإيانا من أهل الجنة أتوا أتنوم ابن القيم الله تعالى على الجنة أولا كمان صار القائل أنه عدة الصابرين وذخيرة الشاكرين كم يستنسن بكم وزرع يسوع من مصائب الدنيا كم يكتب كم بكم وزرع يسوع من مصائب الدنيا ìmú wọn láàmú àárí bẹ́ẹ̀ lórí o ìjọba ò ṣàfihàn ẹ̀sán àwọn tó dú àwọn olùdúpẹ́ ẹ̀sán wọn rẹ̀ kí ni wọ́n pè kí ni o ìjà kò sọ mí rí kí ni nǹkan tí wọ́n àwọn tó ṣe sùúrù kí ni wọ́n rí sí lọ́dọ̀ ọlọ́run àfọ̀mọ́ yìí pé àwọn tó dé oníṣòwò wọn rí sí lọ́dọ̀ ọlọ́run ni pé ọlọ́run bá ìwọ́pọ̀ sọ́ọ̀dù ìwòlá àjọ òun àwọn onígun wọ́n máa bu ẹ̀sán wọ́n máa bu ẹ̀sán ẹ̀sẹ̀ nítán ẹ̀sán tó bá ti ṣiṣẹ́ tó bá ti jẹ́ pé kí wọ́n gbogbo àwọn iṣẹ́ kan àti wọn máa ń pè ní sọ́gbọ̀n ẹnu rẹ̀ lẹ́yìn kò sí àwọn ìjẹun àsọ̀gbọ̀n ṣé máa jẹ oṣù níwà tẹ́lifíṣà àsọ̀gbọ̀n lọ́jọ́ lọ́pàá kan máa fa ìgbọ̀n pé ìṣẹ̀yìn tó فإنها لكبيرة فإن آه، بالصبر والصلاة إنها لكبيرة لا على على شيء ìgbìyànjú ẹwà ìrànlọ́wọ́ ọlọ́run báyìí ìsọ́bìrì ọ̀sọ̀lá. ìṣe sọ̀rọ̀ fún yìí láti ṣe o ìlà àwọn ṣe yìí àwọn tí wọ́n ṣe àwọn tí wọ́n ní ìbẹ̀wò ọlọ́run rà wọ́n lè ṣe sọ̀rọ̀. àlàtẹ̀lé ti fi bá ẹni tó bá rí bàjẹ́ tí ò ṣe nínú àwọn ṣàwọ́ ìkọlù nǹkan tó kàn yẹn wọ́n sọ pé kéèyàn ṣe tí ò wá ṣe àbí kéèyàn rí àwọn mùbà hàt àlè àwọn sọ pé ẹgbẹ́ tó sọ wọ́n máa ń àfẹ́ sí kí ẹ sọ pé lágbàdá tó dédé àwọn bùbá ha kan wà bẹ́ẹ̀ tọ́rọ̀ ni wọ́n excess of enjoyment nígbàlẹ́ ayé kí wọ́n excess of ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìlú àwọn kan wà ní ṣe wọ́n enjoy their ayé but the excess of it. rẹ̀ ìdẹ́kẹ̀lú ọlọ́run ọba àti ìwà bẹ́ẹ̀ tí a ní ní sọ̀rọ̀ wa àti ọ̀sán náà gbogbo ẹ̀ tó bá dé kápá láti wọṣọ kan ó ní kápá ká ó wá nínú àwọn àwọn nǹkan tí ó wà effective ó wá sí ilé ìgbérí àgbè àwọn ọlọ́run ó fún lẹ́sàn ní ògbìn àgbè àwọn so àwọn ọ̀nà kan yìí ó ti nà pàtàkì ìgbà ìgbé àwọn ọ̀nà kan tó wà ní àti ìṣúná sọ̀rọ̀ wo nǹkan bí yàn fẹ́ràn ṣùgbọ́n bí yàn ṣe kò wá. Sí, sí, ẹ̀mí ìwọ̀n ń bẹ̀rù náà ṣùgbọ́n pé ọlọ́wọ́n bá sọ pé kàmẹ́ òjá ní gbọ́dọ̀ ẹ̀kọ́ èèyàn ẹni alákọ̀ọ́kọ́ èèyàn ó sì mọ yọ òun ó lè máa rí bèbè rẹ̀ ní ìrọ̀lọ́ mi lọ́rùn ní ìrọ̀lọ́ mi lọ́rùn ẹni kejì ìrú ẹni kẹta níbẹ̀rẹ̀ ó jẹ́ ṣe ó ti gbé ọmọ ọ̀nà rẹ̀ báyìí ká tó sọ pé ọlọ́run fẹ́ ẹ̀yìn tó ṣe ń bẹ̀rẹ̀ òun sì yọ ẹ̀mọ̀ at the last point ní tó máa ń dàbí wípé ìwé ah, ṣe ìkànnà kan bá kan tó yọ òun àtẹ̀rídọ̀ pẹ̀lú ìyọnu ló yọ pé wọ́n ní kí ni ẹ̀yìn ah. wọ́n yà ah, wọ́n ṣé kò máa nínú ìyá tó ń tẹ̀síwájú ìnáwó pẹ̀sẹ̀ ìyá ọ̀dà rẹ̀ nínú ti ọdún so mẹ́tẹ̀ẹ̀ta yìí kì í ṣe kò séwé ìgbàlódé mẹ́bọ̀ ìtọ́jú kan lọ pọ̀lọpọ̀ yọ ìtọ́jú kan lọ. so ẹ̀fọn yìí àtọ̀yìnwó àwọn tí wọ́n jẹ́ sọ̀rọ̀yìnwó lórí ẹ̀ bóòlù tí ọlọ́run bá ń pèsè lẹ̀ fún wọn bóòlù ọlọ́run bá ti pèsè rẹ̀ lẹ̀ fún wọn. Ahmad Imam bóòlù lọ́nà ti pèsè ẹlẹ́kọ̀ọ́ kí ló lọ́wọ́ bá pèsè ẹlẹ́kọ̀ọ́ ìtọ́nà pèsè ẹlẹ́kọ̀ọ́ yìí àwọn kan yìí náà ni tànà wá la a gbé yẹ̀wò. fúnikálùkù náà lè rọra rẹ̀ ní títí nítorí jẹ́ kí ìbàjẹ́ pọ̀ lórí ayé àwa tó ń náà zú táwọn ṣẹ́sùn àwa náà tó gbé délé tó lò ọlọ́run ti ẹnìkan fún gbogbo olùṣe tí gbòdélé ẹ bá yanjú ọlọ́run fi ẹnì kan ọlọ́run fi anábì ibrahim alayhi salatu salam ọlọ́run tó wà yìí anábì ibrahim ẹnu ní ìgbà ìsìlámù lọ́wọ́ ìwé náà tó di anábì ọlọ́run ọ̀rọ̀ òdì àmì ìgbọ́sọ̀ ọlọ́run bá lọ pé wọ́n yí níta láyé bọ̀rọ̀ yìí náà ó fi mú mi lè máa dín bàtà màmọ́ gbogbo ọ̀nà tí àdáwò máa wá ètò ti bá. àlùmọ́ ti sọ pé ìfọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ni ìdàwọ̀já ìlẹ̀ ìmọ̀ nínú kó omi àtúnṣọ́lá ìmáàlì ìṣọ́lá ìgbà ìṣọ́lá ìwòrì dúníà ìṣọ́lá ìbára ìṣọ́lá ìṣúra ìṣọ́ gbogbo nǹkan ní wàhálà ọmọ bá yàn bẹ́ẹ̀ èyí lè wọn sọ̀rọ̀ láì ní péjì kọ̀ọ̀kan tí yóò fi ní péjì tó dé péjì tí wọ́n yẹrẹ mọ̀ nìyẹn ìdílé yóò fi lọ́wọ́ sí náà nìyẹn. àwọn míì tí wọ́n tó gba fún náà ètò àfẹ́fẹ́ lórí ìgbà wọn sọ̀rọ̀ sọ́nà fún orí àlùbọ́ọ̀bà gbọ́ọ̀bà á ah, irú mi ò ní pọ̀ láwùjọ o màá ní limitation tó bá ti wù dáadáa àwọn limitation kì í yóò dẹ̀ lé ní ìjẹ́ láti bá sọ́nà. kódà lọ́kàn rẹ̀ ọkàn yóò mọ̀ yóò fi àìmọye àwọn ọ̀sẹ̀ ìjọba fún bẹ́ẹ̀ ẹ̀yà àwọn alùsùnmọ̀ ẹ̀wọ̀n ni wọ́n ń sọ. ẹ bá ti pàdé wọn níta báàdà lẹ́yìn ìgbà tẹ̀ ti parí tán ẹ mọ̀ ní pé wọ́n wọ́n ṣòkòtò lẹ̀ wọ́n ń pa àwọn ìgbọ̀n ọ̀rọ̀ tó náà ló mọ̀ tọ́lẹ́nu òun ní ṣe bẹ́ẹ̀ ní ṣe nǹkan kan ní òwò ìdúnyà ẹ̀dẹ́rù bá wọn. kódà ẹ̀rù pé gbàgbọ́ ọmọ ọmọ rẹ̀ kú àwọn oníṣẹ́nà yìí mọ̀ lọ ọlọ́mọ sọ̀rọ̀ wọn fún un nípa ṣe jẹ́rù bá a lọ́kàn ọlọ́run kó bá wa kún àwọn náà kó jẹ́ wọn tó dédé. so ẹsẹ̀ ìbẹ̀ ni pé ìbẹ̀ báwọn yìí ti sọ bọ̀ ara rẹ̀ ni gbogbo ọba wa ta ìfẹ́ ìlànà ìmọ̀ ọ̀hún lọ kọ́kọ́ ìjọba wọn wọn ni wọ́n fẹ́ wá ṣeré wọn sí. àwọn tó bá kéré kéré láàrin wọn yẹn jẹ. ọ̀sìn àwọn ẹlẹ́sìn ẹ̀wà ọ̀rẹ́ náà lè lè lè. sòfún mi lè á rí pé á ah, subhanallah lọ́kàn tí wọ́n náà àwọn náà ní àwọn limitations ọ̀tán ọ̀rùn limitations ẹ̀yìn ni wọ́n ṣe tọ́nà òní wọn fi kódà tó bá yẹ pé mo ẹ ṣọlá yìí tó sọ pé àwọn gbọ́ yìí àwọn òní lè ṣe òní lè àwọn àgbọ nǹkan pọ̀ tó ń wọlé yẹ lè jí pé ó máa níbi tí wọn lè máa níbi tí wọn lè kí lọ́wọ́ fi dá wọn lóhùn kí lọ́wọ́ fi dá wọn lóhùn wọn lọ́wọ́ àyẹ̀wò fáwọn ìṣẹ́lú àdúgbò bí yìí màtá kẹrẹ lọ́wọ́ wà á ṣẹ́dẹ̀ tẹ̀síbíkà wọ́lá àtẹ̀yìnáwó nílá nígbà wọ́n ìdá láàtẹ̀yìnáwó nílá nígbà àjẹrọ náà ọ̀gbìn. Àwọn ìwọ̀lọ́ aláwọ̀ ń bá ẹ̀rọ yóò àgbọn ní wọ́n bá lè ṣe ìtàtàwọ̀ ọlọ́mọ bá pa wọ́n láṣẹ. Ìtọ́lọ̀ ń pa ìṣe kí n sọ̀mọ̀ pé ṣé tọ́lọ̀ ń bẹ ká ni tọ́lọ̀ tó ń máa ọ̀lọ́ aláwọ̀ fáàlì máa yọ àwọn nàbí làkàna ẹ̀rọ náà olùbá jẹ́ tó dá fún wọn àwọn náà máa tó dá fún ara wọn báwọn ìjì lọ́wọ́ fẹ́ káṣe lọ́wọ́ fẹ́ káṣe làkàna ẹ̀rọ náà olùbá jẹ́ tó dá fún wọn. wà á ṣàǹdà tẹ̀sí ìta wọn bá wọn bá lè dúró àyùbá lẹ́yìn náà ọwọ́ bá padà tẹ́ dáadáa àmọ́ o wọ́n ti kọ́kọ́ ládàáwò lọ àdáwò ti pọ̀ lọ ọlọ́kọ́ṣọ́ àwọn. ìmọ̀ pẹ́lú ìmọ̀lẹ́ ọ̀gá wa sọ pé atúmù ìtẹ̀kẹ́ tá a máa ń sọ fúnra wa lẹ́bi àìsí ìgbàgbọ́ ó yẹ ká ní òní kéèyàn ní pọ́blẹ́mù kọ́dà wùwà kọ́dà wùwà òjò ìyá ìlẹ́nu pé kí n fẹ́ sọ yìí orí kẹ̀ mọ́ àìpadà ìfipọ́nà ti pèsè fún kálukú àwa tá a lò ní àwa gbogbo yẹn ní a máa ń rò pé káárí kankan tá a fi sọ pé àà torí wípé a fẹ́ràn ayé yẹn a fẹ́ràn rẹ̀ ó wù wá ká ní títà àbá tó wá ní àárín àpẹẹrẹ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ ìlọ́gbẹ́jọ́ lọ́dọ̀ ọ̀run ní ìlú òkùnkùn islam lágbájá lówó wọn náà ṣe islam wọn náà ṣe súnà àfẹ́ máa sọ pé ẹni tó bá lówó kò lọ́rùn sòrí kọ̀ọ̀kan yóò fẹ́ jẹ́ àwọn pé ara ìbò dédé ni ara ìbò dédé ni ká ní wà nígbà báyìí lọ́kàn ká ní ṣe é lódodo ọ̀tọ̀ ni pé èyí tó súnmọ́ jù ní pé bí èèyàn bá lówó lọ́wọ́ ìbárúmẹ́tì fún iná gbòdédé àyà kọ̀ọ̀rá ni wà bẹ́ẹ̀ tọ́lọ̀ ń sọ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ àlàálà pé ìnà lè ìsáná lẹ́yẹ̀kọ́ àrùn ámùsàmà tọ́mọ̀ ní bá yọ àrẹ̀ fún òtún kan lẹ́yẹ̀kọ́ olùbàjẹ́ olùbàjẹ́ ìnà lè ìsáná lẹ́yẹ̀kọ́ àrùn ámùsàmà tí ẹ bá yọ àrẹ̀ fún òtún kan lẹ́yẹ̀kọ́ so àmọ́ kò ní ìwé pé ààrí ẹ̀gbà wa náà gẹ́gẹ́ bí àdìsá lẹ́yìn sọ́lọ́ bá àyè sọ́lọ́ náà wípé àwọn ọkùnrin ní àwọn òṣìṣẹ́ ọlọ́run kọ́kùnrin tọ́sọ́kẹ̀ àti ayé ọlọ́run tó sọ wípé àlàárọ̀ àṣàdùkú fún wọn ní fọ́ọ́kọ́ wà ájúdàrú aláyé àlàmù pẹ̀lú lọ́lọ́ àwọn tí lágbáwó tó tó ti tó mo kẹ̀kẹ́ gbé àwọn ẹ̀sìn kò bí ẹni tí a sọ pé ayé ọwọ́ rẹ̀ ayé púpọ̀ àwọn gan nígbà aṣáájú kúfùrọ̀ ọ̀dọ́ ní fún ọkàn ìta ìgbàgbọ́ tí wọ́n máa ń lè gbà ń tọ́ wọn wá pé ayé ìjọ ń gbá lọ́gbà ní lọ tàbá ṣàfiwé àwọn àárọ̀ ọ̀gbìn sí bá wọn yọ so ìṣe láti ní ká sọ pé àlàárọ̀ mi pàpẹ́ so tàbá kan sọ pé a fi ṣàfiwé àlàárọ̀ mi ẹni tí òwò rẹ̀ fẹ́ nǹkan pọ̀ láyé tàbá ṣàfiwé bẹ́ẹ̀ so ìyẹn sáyẹ̀nsì ni kéèyàn máa ní agbàfọ̀lọ́. Ipò tọ́lọ́ lẹ́yìn ìgbà tẹ́yìn bá gbé àwọn ìgbò tí ẹ̀bá gbé ìlàjì rẹ̀ ipò tọ́lọ́ ọba bá tó yàn sí. Kéèyàn fi sin náà ọba ń bẹ̀ bìkọ́ lázìmù ní wípé nínú lázìmù aláwájú làyà rí pé àwọn kan ò ní ní àwọn kan ò ní náà láti pàdé ọlọ́run. Ẹlòmíì sórí rẹ̀ tó ti fún mi pé kò ní ní. Yóò sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí yóò jaláì yóò jaláì yóò jaláì yóò wọn kó fún náà ìwọ̀n òkùn yẹn yóò bẹ̀rẹ̀ láti rí ìdìgbà bẹ́ẹ̀ gbà tó kéré ìmọ̀ ọ̀gbọ́n gbà tó wà twenty five gbà tó wà tó thirty five gbà tó wà tó forty five gbà tó wà tó fifty five ó kọ̀ lóṣù màjí ìgbà yẹn tó yẹ kò màjí ìgbà yẹn mọ́yé táwọn mílíọ̀nù tó kù bẹ́ẹ̀ pé ibi tó ń pọ̀ jù yẹn gbà tó wà tó fifty five gbà tó wà tó seventy five gbà aláìní o aláìní lọ́n so now àwọn oníwà bẹ́ẹ̀ pé láti fifteen lọ́lọ́run ti ṣàánú ọ̀gbẹ́ bóyá wọn náà ṣe sábàbí ọláyé twenty five ló fi bẹ̀rẹ̀ thirty five forty five ìkankan nínú méjì méjì kò sí ìdìpáyé ẹ̀tọ́ láì jẹ́ náà àbẹ̀tọ́ níná pòsíṣàn àwọn méjèèjì ó lè fi wọn sáyé jẹ́ náà ó sì lè fi wọn sí náà pòsíṣàn tí ò ní ó máa ń tètè sí àwọn sí àdìjẹ́nà tí kò lè tètè wọn sí náà lọ ẹgbẹ́ yìí àbáàbù náà ń sọ ìsìn nàìjíríà àbáàbù sábàbí tí yẹ àìní máa ń tètè fihàn sí ẹ ọjọ́ náà ń bọ̀ ń pè ní kápá. èyí rẹ̀ ní kí tí ó bá yẹ hadithu yọrọ hadithu sáwọn rọ̀sùn ìlà ìjọba ìsọ̀n ìlà yọrọ̀kú ìlà yọrọ̀kú àdínìrò. nínú pọ́sẹ̀ tí yọrọ̀kú ọba owó tó di àwọn tó di àwọn sófin àdéjọ́ náà òun ni pé àwọn oníṣẹ́ ìlànà báyìí. Omi ọgọ́rọ̀ wọn aláìní ni wọn ní Kàdáríkà Àmbíyá. Báwọn àmbíyá àwọn ànábì ọlọ́run ṣe rí ni ini, àwọn tí wọ́n tẹ̀lé wọn tó pọ̀ bawa àwọn aláìní ni. Báwọn àmbíyá ṣe rí ni àwọn tí wọ́n tẹ̀lé wọn tó pọ̀ ni. Ẹni jẹ́ So bẹ́ẹ̀ lawan dia, àmbíyá àkókò wọn tájú wọn tájú àwọn aláìní ni wọ́n pọ̀ jù kí nìyí. Àwọn ìṣẹ́ báyìí ní wọ́n kù nínú umma àwọn ni tí olówó bá ń bẹ láàrin ọba ti lóko yìí kọlù fóònù márùn tí sì ṣe tí ì ṣe ìsọ̀rọ̀ fóònù márùn lè wọn jẹ tó gbọ́dọ̀ wà ní ìpínlẹ̀ mẹ́ta márùn mẹ́fà léra wọn ilé jáde lọ́sàn nínú àwọn tó lówó ní nàìjíríà yìí wọ́n ní ẹnìkan wọn ìyàwó rẹ̀ gbé oúnjẹ fún báyìí ó sì sábà bí ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ gbé oúnjẹ fún báyìí yóò fi wọlé yóò jáde padà ó sì the next few minutes of the kọ̀ọ̀kan wà ní London jẹun ní Madrid Madrid ètò àwọn London ó ní meeting tó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ yà ṣàgbéyé àìlẹ́ mi yà nígbò òun ní kí n kọ́ ọ̀nà ìlú gbọ́dọ̀ débẹ̀ ẹ̀ wá ní kí wọ́n wá ní kọ́ ọ̀gá tó sọ̀rọ̀ kódà mo jẹ́ pé tí wọ́n ní ìsinmi láì wọn ní lọ́sọ̀ dé ìlú òkèèrè wọn yẹn ó yà ní ìbòde yìí ọ̀dọ́ ní kó ní lọ́sọ̀ rẹ̀ ara tí àwa aláìní fún wa rò pé àkóso káwọn ìjẹ́ náà ni a ní àkùbá àwọn tó yẹ kó sọ wájú káwọn ọmọ tó ní mọ́tà sí a ní àwọn àkùbá àwọn tó yẹ kó pé ṣàlà wọ́n ní àkọ́kọ́ wà ní kíníkà àkúrà náà gbogbo àwọn classes tá n ṣe yìí àwọn ni wọ́n wà nígbà wọ́n ní kọ́tù wà nígbà ara òun fún wa ní àbáàbò ní fún wa. láṣáká kò sí bí ìrántí ọlọ́run ṣe lágbára tó àǹfààní tí wọ́n ṣe fẹ́mi ẹni tí ò bá bí ìlú tẹ́lẹ̀ kó di president ṣó láìpẹ́ kórè ṣó láìpẹ́ kórè àwọn àǹkárò ọ̀bá wọ́n mọ̀ sáà ṣe mínísítà ṣó láìpẹ́ kórè àǹkárò ọ̀bá wọ́n mo fẹ́ ká wí yẹn sábàbí ni pé àwa tá a jẹ́ aláìní là á mọ́ tètè tẹ̀lé àwọn àtàjọ rẹ̀ torí pé ìjẹkù wa ọlọ́run ti di ọ̀rẹ́ bí ọlọ́run ti di ẹ̀jú ààrá kọ́ṣe ààrá kọ́ṣe akọta àbá ṣe wọ́n ti di ẹ̀wà àwọn òun láìpẹ́ láti challenge àwọn àtàjọ ọlọ́run pé kí lọ́jọ́ ọlọ́run fẹ́ yìí àláìpẹ́ báyìí àwọn náà ló ṣe tọ́jú wa pé à ṣé lè ní èrè ìṣe tọ́jú wa torí ẹ̀ làwọn Bilal radiyallahu anhu Islam orí ibi tí wọ́n fi wọ́n jẹun in fact ara tí wọ́n fi tó láì Islam ni pé Bilal lè sọ fún Abubakar ìdílé ti bá yọjú láàyè pé àtìwà kọ̀tà ní ìlọ́sìnkà olùlá nítorí ti ara rẹ ló fi túnmílẹ̀ lọ́rùn àbí torí ọlọ́run àwọn ọ̀sẹ̀ torí ọlọ́run ìgbà kọ́lù ìṣẹ̀lẹ̀ fún ìwájú fẹ́ fún ìmọ̀ nínú ẹ̀mọ̀ràn ṣáà àbára ní kúta ọlọ́mọ àlùfọ́lá. so ẹrú kò ní bá olóhùn rẹ̀ islam so n tó ń jẹ́ pé àwọn aláìní àwọn islam yìí ó rí ìdíkọ̀ ó balance status nǹkan láwùjọ bá ti balance status. now ní gbọ́dọ̀ tó gbàdúrà tí wọ́n pa ọmọ yẹn tó dé nàbẹ́ gbọ́dọ̀ tí ìgbà ṣe ń pè là àlùmọ̀hìn ìbéèrè sí ìrọ́pìn di ìrọ́pìn di àlùsùfẹ́ àmì pé ṣáwọn àwọn owó yìí ń tẹ̀lé wọn ètò ẹ̀kọ́ jẹ́ ẹ̀rẹ̀ rí pé mẹ́sẹ̀jì ẹ̀ ti ń change mẹ́sẹ̀jì ẹ̀ ti ń change láyé sáwà yìí àwọn aláìní náà ni wọ́n kọ́ jù lánìkan ó sì ẹ̀ ó sì rí pé tí ọlọ́run bá ṣàlẹ́ ẹ̀ ní ọkàrọ̀ àwọn àṣàrò báyìí yóò gbìyàn pé ó já wọn lọ́la ń gbé àwọn lọ́la ní jókòó ní jókòó ó wà lẹ́bí náà bẹ̀rẹ̀ tuntun ṣẹ̀ṣẹ̀ òun ni sábà ní àgbàgbà wàtàwàlà àjá àwọn àmà àmọ́ lọ́dọ̀ tọ́lọ́run wọ́n mú ìlú yìí kalẹ̀ àlàrún yẹ̀sítàkà àwọn yẹ̀sítàkà fàtàǹfààrù áyà yìí alẹ́ mi bá wọn sọ̀rọ̀ nínú kòrè kìbáà nínú mùsùlùkì nígbà wọn tí ń ṣe wà sí fún wọn. àbúlájọ yọrù omi màkú àwọn ń bọ̀. ànábì ní pé afọ́jú yìí fi ṣe ń bọ̀ yìí yóò fi sáàtì gàdú táwọn ẹni bá ilé gbà ń ṣe ìpàgọ́ta tí gómìnà bọ́wà lórí ìjókòó tó gbà sọ́nà ẹ̀rọ dọ́kítà ní àníṣe wọn nàá gbogbo bá ti jókòó dáka ọlọ́sọ̀ mi kí gbọ́dọ̀ pé kì í wà lórí ìjókòó wáyé káwọn náà mọ̀ gbọ́dọ̀ dáko sọ̀ mi. ẹ̀wọ́n ní خبطنا بنفسي واستعالم فارقي وعلم ليلي إبعاد وأشرب أيابي متى قد عششت فوق هامتي على رب مني حين طار الروى في ضمننا وضي قوة أنعم عيشا بعدما حل عاربي طلائع شيب ليس يبلغ ضوى إذا اصفر لون المرء وابيض شعره تنغص من أيامه مستقوى kò gbọ́ yí pé a ní àmà àìṣà bá dàmà hálà àrídé nígbà tí a bá ti gbó ìgbádùn wo ló tún bára mọ́ tó pọ̀ kó sí ìgbádùn púpọ̀ tí gómìnà wa gbọ́ ibẹ̀ ẹ̀ mọ́ orí government house ẹ̀mọ̀ tí mo ṣẹlẹ̀ ń wọ́n mọ̀ sí tẹ̀síìrù Ramadan every day every day of Ramadan gómìnà ó jókòó ń bẹ̀ oníwọ̀ jàlámíà àwọn ìdílé àwọn oníwọ̀ jàlámíà àwọn oníwọ̀ mọ̀ bá fọ́tìráka wọ́n ṣàtúkà ọ̀tọ́ wọn parí àwọn yóò kí wọn àwọn oníwọ̀ àwọn èèyàn àwọn ọlọ́sán lè jẹ́ gómìnà ṣéjú mú kalẹ̀ ń fi yọ sífọ́tù gọ̀ọ̀gbìyùn tó yọ sífọ́tù wọn láà nítorí fi jẹ́ pàwọ̀ aláìní ẹ wá wo orí tó wà ní mùjálá sátúlù ìlàmà àwọn àfáàwò làwọn jókòó sí òun náà sọ pé àìní sún yẹ kó sún àwàdé di oríire ọlá àti níní òun sún mọ́ kó súnmọ́ débi olówó ní gbígbọ́ bẹ́ẹ̀ olówó ní ẹwọ bó ṣe ń bá mi sọ̀rọ̀ àwọn ìsábà mọ́ bọ́ ṣe ń bá mi sọ̀rọ̀ àbí yàrá bó ṣe ń bá mi sọ̀rọ̀ náà nìyẹn àwọn ìsábà mọ́ bọ́ ṣe ń bá mi sọ̀rọ̀ bọ̀dé yẹn bá lọ́lá èyí mọ̀ ti bá yẹn sọ̀rọ̀ ìrìn kan wà tó yẹ pé bí èèyàn bá tí bọ́lọ́run bá tí jẹ́ káàkiri sí báyà ìrìn gbéraga ni kéèyàn kọ ẹ̀yìn báyìí kó wá kápá tó tè nàìjíríà gan kódà àwọn tí ìwà ti jámọ́ kankan nínú lọ́mọ sábà ṣe àwọn tí ìbá wúwo nínú àwọn lọ́mọ sábà ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ rí èsì ṣódà tó láàrin ìtọ́gbálá insecurity tó lágbára mọ́tàjì ẹni tó bá mọ bó ń ṣe tó lẹ́ni ara rẹ̀ pé mi ò nílùú wéré láti tó bẹni tẹ̀rẹ́ àwa táwa jẹ́ aláìní ẹwà àbáàbù àjẹ́nà àjẹ́nà ni pé àwọn tó yẹ pé kì í ṣe pé cosmetic ló wà pọ̀ délẹ́wù pé ẹlẹ́yàgbọ́n ẹgẹ́ tẹ̀ pé ibi tí ọlá ti sọ̀rọ̀ lórí ìlú ọlá èèyàn lọ sí tọ́jú ìpá àwọn fẹ́ kí àyà àwọn tóbi àwọn fẹ́ kí ìdí àwọn tóbi ọlá ni ẹni tí ń kiri wíìlì sí bẹ́ẹ̀. àbíkí ẹ mi mo ní ìwádìí pé ẹni yìí ń sin ẹ̀fọ́ ní ìta ní ọjọ́ ọgbà wọn náà ti sọ́jú ìkan ní London pé wọ́n ní àyà ẹni ẹ̀ á pé àyà ẹ̀ yóò àtóbi sí ìdílé wà tóbi sí ọ̀n tó máa ń sọ́jú ìtìlẹ̀ yóò kàn ní ìlú lẹ́fẹ́ rà the same person tó sọ fún lẹ́fẹ́ rà yìí o tó nà bá rí ọlá lọ́la òun náà tún wọn ò pé fẹ́rẹ̀ páyà wọn ò ó dá ìpé mú ògùn tó ó dá ìpé ṣe pé àkùbáàbù ni wọ́n pe gínà fún àti wọ̀ná kìí ṣe pé òun gangan ni gínà gangan ni inú sábàbù yá gínà lè kó báyà o ìkan nínú àwọn ìyàwó orílẹ̀-èdè wa Nàìjíríà yìí ìtàkọ́kalẹ̀ pé wọ́n kú in process of something like this kí ni wọ́n mú èèyàn fẹ́ ṣe bẹ́ẹ̀ iye tí wọ́n fi ṣe sọ́jírì nǹkan tá à ń sọ yìí kìí ṣe owó owó tó tó yàn ṣe pótù ìrìnà kìí pótù kékeré o owó tó tó yàn ṣe very nice business ẹ mọ́ wà surprise ẹ bá ń gbọ́ pẹ́lú bí i fifty million ṣe sọ́jírì fifty million ṣe sọ́jírì yes owó tó pọ̀ ni ẹnìkan ó di ẹran ó lóun fẹ́ dàbí kó máa wò bí ẹranko ó wá túùsì kan nínú àwọn ẹranko tó ń fẹ́ wọ́n máa fa etí ẹ̀ lórí ní píkṣọ̀ rẹ̀ wọ́n máa fa etí rẹ̀ méjèèjì yóò wá jọ ìran ẹranko yẹn ẹranko yẹn kì í sábà ní outer ear tiwa yìí báyìí so wọ́n á ti sọ́jú wọn fa etí ẹ̀ irreversible ni o kò ṣe dá padà mọ́ o wọ́n wá fa etí ẹ̀ wọ́n sọ̀dẹ̀rànpọ̀ wọ́n yà wọ́n ṣe gbà wọ́n sọ̀dẹ̀rànpọ̀ yẹn wọ́n ṣe mú ẹ̀ mú ẹ̀ máa rẹ́ mọ́lẹ̀ bí ẹranko yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ tán gbé pẹ́ẹ́n ìrìn owó tó pọ̀ ní wọn náà ní wíyẹ́ wọ́n rà fifty thousand dollar ẹnu wọ́n rà fifty thousand dollar ní àwọn iye tí yẹn jẹ́ wọ́n sọ̀rọ̀ ní close to two hundred million two hundred million ah ọ̀dà. Oh, tó bá wọ ní òjò sáà rẹ̀. two hundred million yìí èyí ó kọ́lé ilé mọ̀mìnì èyí ó ra mọ́tò mọ́tò mọ̀mìnì èyí ó ti sọ́dákọ̀ sọ́dákọ̀ ìmọ̀mì àwọn èèyàn feel the presence pé èèyàn lówó èèyàn ní two hundred million yes bí mọ̀mìnì ṣe rí yẹn tóun bá lówó àwọn yóò fi lè pẹ́sẹ̀nsì lára rẹ̀ dá torí pé lówó náà lẹ́sìn náà jẹ́ lágbájá náà sì máa dàbí olówó torí pé òun lówó ìgbàgbọ́ ni wọ́n jẹ́ orí bẹ́ẹ̀ ìgbàgbọ́ ni wọ́n jẹ́ orí bẹ́ẹ̀ ìgbàgbọ́ ni jẹ́ yóò kàn máa wo fígọ̀ àbí yóò tún wá yọ zakano two hundred million yìí yóò ti lákàdé yẹn tó wà bẹ́ẹ̀ ẹnìkan wá gbé yẹn jáde ó fẹ́ fi dàbí ẹran so ẹ̀rí pé ayọ̀ náà ni wọ́n sọ yẹn níbẹ̀ òun náà sọ pé dínà kéèyàn ní ó lè jẹ sábàbí fún ṣùgbìyàn ṣùgbìyàn láti ṣiṣẹ́ kéèyàn ní ó lè sábàbí fún ṣùgbìyàn. kódà ìgbà ẹgbẹ́ nìyẹn tó máa ń ṣáìsì àwọn ọ̀rọ̀ kan pé ẹ̀ẹ́dẹ̀ wọ́n ní protocol ó pè mí lálẹ́ ìgbékọ̀ àtàmọ̀dé tí ó ń jẹ́ bẹ́ẹ̀ tó bá lówó títí jẹ́ bẹ́ẹ̀ yẹn. òun gan-an ló ń pẹ́ ẹ̀ lè pè mí lóòrò àbí olówó yìí every time olówó ni wọ́n ní protocol ṣẹ̀gẹ̀dẹ̀ ìgbà tó yàn bùkátà ẹgbẹ́ yàn bá bùkátà sí protocol rẹ̀ gbọ́mọ̀ nìyẹn lára àbí protocol yàn máa fi wọ́n máa bùkátà sí ọ̀nà ní orí gbé protocol kalẹ̀ èmi ni wọ́n bùkátà sí o protocol gbọ́dọ̀ wà ṣùgbọ́n gbogbo nǹkan sọ yìí pátápátá sábà bíi káwá ìjẹ́ náà ni àìní yẹ kó jẹ́ fún wa pẹ̀lú nọ́ọ̀sù ànábì sallallahu alaihi wasallam wa ra'aytu akthara ahli al-jannati ọ̀gọ̀rọ̀ àwọn tó wà lálìjẹ́nà fòkọ̀rọ̀ ni máa rí pé yẹ a lè ró látara pàtẹ́ntẹ́jì àwọn tó every community ni pàtẹ́ntẹ́jì aláìní náà ni wọ́n wulẹ̀ pọ̀ jù gẹ́gẹ́ bó ti jẹ́ pé wọ́rọ̀ àìsí àṣàrọ̀ sí but ọ̀nà tánà ní gbàgbé àdíjẹ lè kalẹ̀ o kìí ṣe ọ̀nà kàmàkọ́jà Bukhari kìí ṣe ọ̀nà wípé torí kẹsàn ọ̀tá ọ̀nà sábà bí tí wọ́n dé ìwọ̀n ní torí táwọn obìnrin bí sọ̀lọ́wọ́ àyọ́sọ́nà dèní dèní mo máa ń bẹ ọlọ́run ọba fúnra mi mo sì bẹ́ tába jẹ́ onílàkà yìí ẹni tí tába ti gbọ́ pé àlẹ́ni sọ pé ìkíní ìgbé àwọn ẹ̀ka wọná lápẹẹrẹ ó gbìgbà ìmọ̀rọ̀ àtúnṣe hẹ́fà the need ẹ̀sìn ráwọn èèyàn tí wọ́n ní pẹ́ẹ̀tì nínú ilé tó sì mọ̀ pé iná ló ní yẹn tó bá ti lè tọ́jú ẹ̀jẹ̀ kó máa lọ ẹlòmíì ní adìyẹ oge mọ́lẹ̀ lọ́kàn ara rẹ̀ business ní í ṣe ṣùgbọ́n business olóyìn ṣe ó gbọ́dọ̀ fún wọn lóúnjẹ tó bá ti dè wọ́n mọ́lẹ̀ gbàgbé ọ̀rọ̀ business ẹ̀sìn kọ́kọ́ ni máa ń di pé wọ́n gbọ́dọ̀ jìyà so àníyàn jẹ́ kó fẹ́ pawọ́ secondary ló yẹ kó jẹ́ ìfẹ́ wọnà number one àwọn èèyàn dé àwọn ẹran àwọn nǹkan mọ́lẹ̀ ìṣòro ní pé ah, àwẹ́ mọ́kù bá mi o ìyẹn lè wọná látara bí o fọ́sí tó yẹ kó mọ́ wà lọ́kọ̀ àwọn òmìnir yẹn gbogbo tó yẹ bá ní tó wà pọ̀ sẹ́sẹ́ yẹn láyé the first ẹgbẹ́ kẹ́ olóńgbé di amúnisá obìnrin ah, tó bá àbàtú ha ìlú wa fi sọ pé mo límìtì ẹ̀ báyìí dandan ní kò tọ́jú ẹ̀ gbàgbà rẹ̀ bá ti mọ̀ dandan ní kò tọ́jú ẹ̀ sọ àwọn èèyàn níbẹ̀ ó ń zi bá ti mọ̀rọ̀ àti fi hìrà ànábì ni obìnrin kan wọlé látara olóńgbò kí ló sọ habasataha ó di mọ́lé wàlámsà tòrókàá kò fi ilẹ̀ yá olùmí kò fi ilẹ̀ kó máa jẹ nǹkan tó bá rí lórí ilẹ̀ tọ́lọ́ bá ṣe fún ẹ̀yin ẹ̀dẹ̀ mọ́lẹ̀ ó wà lọ́pọ̀lọpọ̀ zoological garden ọlọ́run mọ̀jẹ̀ ẹlòmíì ibi tí òkú ẹ̀rù rárá lè fi ọ̀nà èèyàn sẹ́ni tí ò bá ní kápá kò túbọ̀ ṣe fẹ́ ṣe problem èmi tán wọ ṣẹ́ sẹ́ni ẹ̀dí láyọ̀n mọ́lẹ̀ ẹ̀fún ló jẹ wọ́n ṣe iná burúkú yẹn fi ṣeré yẹn ìnira tẹ́ fi sí yẹn ẹ̀yin ní àfbá ẹ̀yin ìwé jẹ sáwọn òṣìṣẹ́ jẹ wá báyìí ẹ̀mọ́ adúlọ̀ ẹ̀dúnmọ̀ jẹ lójúmọ́ gbò láti wá rí sílẹ̀ túkalẹ̀ kó ìwé àwọ̀kọ́ ló kọ̀kọ́ jẹ́ fọ́tí tó bá túkalẹ̀ ó rí pé òun ọ̀kọ́ jókòó pé alhamdulillah lẹ́sí àpọ̀ àmà ní hàádà wà rọ̀zàkọ̀ ní ìhìnlẹ̀ ìrẹ̀ haúlẹ̀ ní tí ọlọ́mọdé ta wọnú àwọn tẹ́ẹ̀tì táà máa ń dé lẹ̀ àláìlà ìlànà ọgọ́rọ̀ rẹ̀ tó dàbí ẹ̀ṣẹ̀ pọ̀jú ẹ̀ wọ́n kò sí àánú lọ́gọ́rọ̀ ẹ̀ mí ẹ̀ta àánú ló bá sí pọ̀lọ́kàn rẹ̀ pé láti fún wọn jẹ́nà àbí kó wọn kó tó wà jẹ́nà àánú wà láti ẹ̀mọ́ ló wà jẹ́nà kì í ṣe fún èèyàn nìkan kódà nǹkan tí ó lẹ́nu ló nà án bá ti ní ìyẹn mọ́ kọjá tẹ́ẹ̀rí adìyẹ tí ikú ti lọ́mọ lẹ́sẹ̀ ṣe wàhálà kẹ́ tó mu bá àánú ni ẹ̀ṣẹ̀ wà lákẹ́ tó mọ̀ ẹ̀mù ẹ̀bà gé ẹjọ́ ara tánà ní mú àbáwà ní òun làwà ti jẹ́ kuntu khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'rufi wa tanhawna 'anil munkar tí ó làwà ti jẹ́ bẹ́ẹ̀ àánú ni kí ẹ̀ láàánú ní pé kọ̀nfáàmù ti yẹn ni kẹ́ yóò máa báyà ní gbogbo gbà kọ̀nfáàmù ti yẹn ni kẹ́ pé tí ti wà ókè gbogbo fẹ́ ah kí ló tọ́lọ̀ fi yin àwọn àǹsọ́rí wípé wà yóò ìrú na alá àǹfúkí yìí wọ́n náà sáàmì bí nǹkan fẹ́ sọ́lọ́ ní ọmọ yóò pẹ̀ṣù hànà fi hì bá ọlá ìfà mú ẹ̀tọ́ bá jẹ́ wípé òun náà lè fi ìkálẹ̀ fẹ́ lómi yóò wáyé ọpá náà nígbà tó ànábì wa ní nínú ẹni tí ọ̀pọ̀ ọ̀pọ̀ òun ni àwọn wọ́n ń tẹ̀lé ìtàkìrò àìlọ́ ní ìtàkàbíọ̀ ẹni tó jẹ́ aláìní ṣùgbọ́n kí ló ẹgbẹ́ àìní jẹ́ fún sábàbù ìjánà òun tó wá ní ìgbéraga aláìní ní tó àbọ̀ fún ẹ̀wọ̀n tó kí àwọn arí bí ẹ̀rọ ìjọba rẹ̀ kí wọ́n á ta ní pè fún òsì wọn yẹn lọ́sílà lọ pé látàmì ẹ̀yìn ló pé mi èmi èmi tí mo ń ṣe fún ìkọ́ náà ti fi ẹ́ síbi tó yẹ kó ti wà lìjẹ́ náà so ọlọ́run máa bínú sí ju olówó lọ bìkọ́sẹ̀ lè ṣe ní sábà bí ètò yẹn òun sì ní ọ́dù tó máa fò sometimes ẹgbẹ́ ìṣe wà sí fún yẹn lè mọ́ tó yẹn rí èyí olùmọ́dúnrún ẹni tó ń ṣe wáàsí fún wáàsí gidi ó lè má gbọ́n tó ó lè má mú ètò ayé tó ó kàn mú ètò ẹ̀sìn jùlọ ni so ó sì ní láti gbé gbogbo ẹ̀ lẹ̀ tẹ̀lé ẹ̀dẹ̀ ṣú pé tọ́lọ́ ni kó sì tẹ̀lé dáhùn àfa àti wọ̀nyí pé gbogbo nílé màmá yìí ẹ̀kẹ́ lẹ́mọ̀ mi máa fi kìtàbù ní ìtòsàkó ìwọ ní ìwé gbogbo àpá onímọ̀ takallama bima fil kitabi was sunnah ó sọ ní tó wà ní kitabi was sunnah fún yẹn téèyàn bá ilé mọ nǹkan míì tó takò yá mo mọ kitabi was sunnah pé ọlọ́run sọ báyìí kì í wọ ní kéèyàn falafa rẹ̀ torí pé maqamu tó wà yẹn maqamu náà ni maqamu al-anbiya kàlámù sọ̀rọ̀ sọ̀rọ̀ ajídárù pé tó bá bá nàìjíríà yóò yà pààyàn yes because in tábà ń pe àwọn àfáà ní kíni o wal ulama'u warasatul anbiya àwọn náà jogún àwọn ànábì yes ìyẹn wọn fi ibi pé ẹbọ tí tí wọn sọ yìí ṣé ànábì ló sọ bẹ́ẹ̀ nígbà tí yẹn bá wádìí nìyẹn ìgbà tí yẹn bá wádìí pé àìlè ah, yìí torí ẹ̀ ni ìwádìí fi mọ́ pọ̀ táàfà bá sọ ní tí ò da lẹ́fìrí báwọn yóò fẹ́ mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ pé ah, màkọ́mà tó fi sọ̀rọ̀ yìí o màkọ́mà àwọn àbíyá lè ọkọ̀ jẹ́ òsìrí bẹ́ẹ̀ o wọ́n ní kàkà wọn ẹ̀fílẹ̀. سوى العلماء ورثة الأنبياء لم يورث دينارا ولا درهما ìsìnkú dáwọn anábí ọlọ́run bá fi ilẹ̀ dìínà wọn fi wólẹ̀ wọ́lá dìínà iṣu wólà wọn kí ni wọ́n fi ilẹ̀ fún wọn lẹ́yìn alẹ́yìn bọ̀ tí ó fíyàn bá tó mọ nǹkan míì tó takò yá nǹkan míì kò wà ní láì pẹ̀lú ilé sọ pé alimun takallamu bima fi kitab wa sunna haramun an tukhalifa illa an ta'lamu khilafa kí ni nǹkan míì tó takò fáyẹn Allahu a'lam òun náà ni mo bí ìfẹ́ fún àwọn àfa ìfẹ́ òun ni mo bí ìfẹ́ fún wọn pé ààrẹ màkọ́mù àbíyà màkọ́mù àwọn ànábí ọlọ́run pé káláwọn ànábí ọlọ́run wà láyé irú ìfẹ́ tá a bá transfer táwọn náà yẹn and ọlọ́run ti kọ́ tẹ̀mí àwọn èèyàn àwọn onígbàgbọ́ òdodo lazim àwọn àfa àmọ́ sábà rí kọ́ bóòlù ǹjẹ́ wọn mìíràn pé mahabbatan angel mọ̀mìnì lọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdodo ẹ̀ẹ́dì ọlọ́run sábà fún wọn ìgbọ́lọ̀ ní fánàbí Muhammadin sallallahu alaihi wasallam àwọn náà ní hazo mẹ́zàlì wọ́n ní pín níbẹ̀ wọ́n pẹ̀ mọ́ra wọn lọ́wọ́ bẹ́ẹ̀. ìjà wa lè sọ pé ẹni tó wá ti lówó kò ní wà ìjẹ́nà mọ́tòlákan tá a lè sọ bẹ́ẹ̀ rárá àkíyèsí tá a lè pè wá sí ni pé béèyàn bá lówó ó láwọn àwà máa bá owó wà ó fura olówó ó lè ní ìgbéraga kódà téèyàn ò ní mọ̀ téèyàn ò ní nókì. Muhammad Muhammad Muhammad ó gbọ́ ò kò gbọ́ ní bàlọ́ náà bẹ̀rù. Mariam Mariam Rájòkó, ìgbésì. So, fún àwọn àlàyé tá ti ṣe kalẹ̀ yìí, ẹn tọ́lọ́wọ́ bá bá fún lówó láyé, táàwà ń jọ ń sí jímọ̀ dédé, tí ń yẹn náà fílà lórí, tí ń lọ lé kí ó lápẹ̀rẹ̀ mọ́sálàn, ó ṣe dáadáa ní ọ̀zàká, àà, ní tó dáwọn ẹni ìwà ìyàṣá nítorí nǹkan nǹkan yìí níwà jẹ́ ní àlówó gbàdá òun ló bá ma àṣànà dínà wà dúnìyà ìdájíta máa lábàárọ̀ kàlọ́rùn fi dúnìyà bìláàdì lábàárọ̀ kàlọ́rùn fi dúnìyà bìláàdì. àìní tí ìrìnàjò sùúrù yóò jẹ́ náà àmọ́ olówó ó súnmọ́ pẹ̀lú tó mọ́ bá wá ẹ̀ kòtàkòtà lọ́wọ́ owó bá lọ bíbẹ̀rù ọlọ́run à máa àṣànà dúnìyà máa àṣànà dínà wà dúnìyà ìdàjẹta màá láàbárọ̀ kàlọ́ọ̀ fi dúnìyà bìláàdì ní láàbárọ̀ kàlọ́ọ̀ fi dúnìyà bìláàdì oníkálùkù wa lè wò pé àwọn ah, oníṣẹ́ ti máa ń lè rí ọ̀nà aláàrí fún olè fi wá owó ah, sábàbí àlùjẹ́nà ńlá ni. ma ahsana duniya ma ahsana dina wa duniya àti lábàárọ̀ tàlọ́wọ̀ fi duniya bìláàdì lábàárọ̀ tàlọ́wọ̀ fi duniya bìláàdì. ìyẹn ti ní pé áá. Ah, ọ̀làlàlà àdéhùn ti bẹ̀lẹ̀ bí yàn záàlì ka fadlullahi yìí man yasha olùwàlú yá fadlullahi ọlọ́run ní ká mọ̀ wá kódà ọlọ́run tó lè fi dọ́kítà amúrù pé ká wá fadlu yìí ìjọ rí dúkọ́ nínú lọ fàyídà kúbi ẹkú sọláàtì àtẹ̀síwì fi àwì wọ́n ti الله بسم الله والصلاة والسلام على رسول الله اللهم استعني اللهم إني أسألك من فضلك سبحان الله والرزاق الرحمن اللهم افتح أبواب رحمتك رحمة العوام بمزاجي فضلي الله في الدنيا سبحان الله إخوان أجمع في ذكر شريك كدلك kó tètè bí ẹsẹ̀ níbi yẹn kó máa bí ọlọ́run wá pé ní asàlùkà fọ́lì hàndà balẹ̀ a kì í ṣe nǹkan kékeré o èyí ní jáde kó ń lu yẹn ọwọ́ yẹn máa tẹ̀ka kódà sí kìlọ̀ yẹn bá fi wọn níbà kan mo jà ó rọ́bọ̀t pẹ́pẹ́ and what yóò fẹ́ dàbí pé bí yẹn ìwọ náà dà fún mi. nǹkan kékeré tó lè mú yẹn sórí rẹ̀ yẹn ti gbàgbé àníbi ó sì tán jẹ́ ní nǹkan kékeré kékeré náà ni ìpè ṣe ń dẹ́sẹ̀ wọ́n nílùú yẹn báyìí pé á ah, ọlọ́run gbogbo inú ìlú yìí wọ́n ń tọrọ rẹ̀ lọ́dọ̀ wọn lọ gbogbo aburú inú ìlú yìí sọ fún ọ̀dẹ̀ káláp káláp ó mọ́lábá sọ Yorùbá ما أحزنت دينا ودنيا إذا اجتمعت لا بارك الله في دنيا بلادي لا بارك الله في دنيا بلادي ṣẹ́tí wá rí pé ẹn tó tún ní wọ́n ó tún láǹfààní àti wọn lẹ́nu tá a tún kàtà yìí ọkọ̀ ẹ̀tì ẹ̀gbọ́n wọ́n lọ jọ ẹ̀tì òní lọ. èmi tó ní wá tún ní èmi náà fún wa ní iṣẹ́ ọlọ́run mà bóyá ó ṣe dùn àti sọ tó yẹmọ́ fi dúpẹ́ fọ́lọ́wọ́ rízùn ní ẹta rírí pé àti lówà ìjọ́nà fún wọn sẹ́ ìrò pé ọ̀rọ̀ rẹ̀ kọ̀ àti lówà ìjọ́nà because àti tó wá dúpẹ́ pé ẹni tó wá sọ̀rọ̀ lọ́wọ́ èèyàn ẹkùn àbígbò láti sọ orí ègbó yẹn tó fi máa wọn ó dàbí kúùdù ẹ̀sìn ó lè ṣebi tí ó yí ọ tó nígbà míì gan ẹlòmíì tó sọ pé ah they are not smart uh, smartness dey call kí kan tó yí lọ́pọ̀lọ́ rẹ tó bí o jẹ́ ìṣe báyìí ọlọ́run àbójú sílẹ̀ ọjọ́ níbi yóò ọlọ́run fún ọlọ́run tí ọ̀bọ̀ bá yá náà ni tọ́lọ́ ń bọ̀ náà ni yóò padà máa sọ pé ah, ìmúbi kódà kí ni kó yóò jẹjẹ kú jẹ àmọ́ yóò padà wó náà ni kò sí iná tọ́lọ́ ń bọ̀ ọlọ́run ti fún ọlọ́run sì fáàkì kan òun náà lọ́lọ́run lò fún ọ tó fi ń rí sábàbí tó rí yẹn òun ló ti sọ pé àlèṣe ah, báyìí náà yóò ti fáìn béèyàn mẹ́wàá ọgọ́rùn-ún bá ti ṣe bú ọdún sí yẹn the same time ìwọ náà wà bá àwọn ẹ̀mọ́ tí wọ́n ti ra àwọn èèyàn wá bá pé ẹ̀dá kan náà ó lẹ́tọ̀ọ́ yóò sọ fún wọn pé ẹ̀ṣìrá ẹ̀ṣìrá ẹ̀ṣìrá ẹ̀ṣìrá ẹ̀ṣìrá ẹ̀ wàlá ẹlòmíwà ní religious about it gbé pé yóò ṣe àwọn tó padà sọ ní pé ẹ̀ṣà sí fún wa yes kò sọ lóòótọ́ àti ilẹ̀ ní tọ́lọ̀n ti kọ́lá ti sọ́wọ́n sábàbí rẹ̀ ni pé kì í ṣe bí wọ́n ṣe máa ronú yẹn àwọn tí wọ́n kówó jọ láyé ó ní ronú kan tí wọ́n máa ní wà uniform ó wà very uniform so irú ìrònú yẹn àwọn afá tọ́ka jọ mùsùlùmí àwọn irú ìrònú yẹn ní ìsìn wò ní sọ̀hàlàlá náà wò ní náà wò ní so àìní rẹ̀ òṣìṣẹ́ yẹn ti lè ṣe ó wà lọ fún ọkọ̀ láti sánmà lódodo àlùmọ́nìdò ọjọ́ ní èèyàn máa ń kọ́ ọ ṣùgbọ́n torí èèyàn máa ń kọ́ ẹ̀ náà kí èèyàn fún láàrin àpẹ́ ìhòkọ́ náà ẹ̀bùn kan lórí látọ̀dọ̀ ọlọ́run àdámọ́ ẹlòmíì ni pé wàhálà ìwàhálà ló bá ti di pé jẹ wàhálà mistake tí wọ́n máa ń ṣe ni pé yóò wá lọ fẹ́ wàhálà ni ìgbà tó fẹ́ fẹ́ràn àwọn ẹ̀kọ́ understand kí ni kí wàhálà lè kí wàhálà náà lè kó wá ṣẹ̀gẹ́jẹ̀ yóò wá ṣe mistake à ẹ̀ tó wá fẹ́ ọ̀rọ̀ pé àwọn wàhálà wà ọ̀hún òun wà ní kí n wàhálà yìí wà the problem ìtọ́ ó máa ń da ìfẹ̀mí ẹ̀rù gan omi compatibility táwọn èèyàn fáwọn pé nìkan yẹn wà kí bá kàtẹ́dédé ara wa fi fíkà inú ròyìn kàtẹ́dédé ara wa fi tọ́lá inú kàtà ń fẹ́ fi yàrá ọ̀dá inú kàtà ń fẹ́ kàtẹ́dédé ara wa bẹ̀rẹ̀. so olówó tó máa tún wá lówó pẹ̀lú condition tọ́lọ́wọ́ bá bá fún ṣé yóò lè dúpẹ́ dé ipò tí ó fi jẹ́ ṣáàkìrì problem مشكلة والله حتى يكون شاكرا الله جعلنا الله جميعا شاكرين شوف جساته انت شكر ما جبنا اه ممكن ونتاقون جسرا أفادتكم نعماء مني ثلاثة يدي ولساني والضمير المحجب ó ná sábẹ̀ tó wá fẹ́ mọ̀ tó máa ṣúkọ̀ أفادتكم نعماء مني ثلاثة يدي ولساني والضمير المحجبات يدي ولساني والضمير المحجبات أفادتكم نعماء مني ثلاثة níjọ́ pé ti ṣe nínú orí afáàdàgbò kó ń lo àgbàwò ní ní sàlàtàtà ó ti di wípé tó máa ń sọ̀rọ̀ yín ní ìṣe dájú náà afádàtòkùn nàmà omi ní sàlámàtà èyí kẹrù pé ilé ṣe ṣùgbọ́n ti rí rẹrú lọ́kàn tí orí lọ sí àmọ́ ìjọba ẹ ti ṣe lẹ́tí sí rí rẹrú èyí mú rí afádàtòkùn nàmà omi ní sàlámàtà yẹ̀dí wàlìsáni ọ̀rọ̀ mìíràn mọ̀ àjàbá. يدي ولساني والضمير والمحب يدي ولساني ọwọ́ mi kò lè kún ọwọ́ ẹni tó lẹ́jẹ̀ nígbà ìjàmbá máa láíláí ṣẹ́wọ̀n pé stéèjì kan wà tẹ́ni kí ẹni ẹ ti fò ẹni tó kọrọ rè yìí ó ti fò stéèjì kan táwa bá dé stéèjì yẹn làwọn náà ti gbọ́ rè yìí stéèjì aláwọ̀ kan máa arífà ní ẹ̀mẹ̀tẹ̀ ó mọ̀ nǹkan yẹn lórí àìmọye orin tó ṣẹlẹ̀ ní ìbẹ̀rú tí wọ́n ṣe tó jù bẹ́ẹ̀ lọ fẹ́ lómi tí orí sí kankan yóò ní kí lè ṣe ó lálẹ́bí sọ gbogbo àwọn obìnrin wọn náà ìtàkùn fún àgbà tó lálẹ́bí sọ gbogbo obìnrin wọn náà gbogbo ẹ̀kọ́ afẹ́ yóò kàn wó yóò kàn ní yẹ tí ọ̀nà wà fẹ́ mi ò gbádùn sí ọjà láàárín yẹ ìmọ̀ tí mo fúkà tó gbé sórí ẹ̀yìn but you are enjoying me now you have to pay for it báwọn kọ́ ní ẹ̀sìn wà lẹ́jẹ̀ ní o. àfàdásókò nù àmà omi ní sàlàtàtà yẹ̀dí wà lè sáré wà bọ́mí rọ́lùmọ̀ àjàbá yẹ̀dí wà lè sáré wà bọ́mí rọ́lùmọ̀ àjàbá. ìdíkò tí wọ́n ń bẹ̀rẹ̀ tí ìdíkò tí ó kọ̀ lórí ti dé ó ti kọ́kọ́ mọ nǹkan kan lóore tẹ́ bá ń bá sọ̀rọ̀ gan ọ̀tọ̀ ní tí wò láàrin pé olórí ni ìlú tí ẹ̀dá ní ìkẹ́dá ìfún ọmọ ènìyàn kí wà ní fọ́lọ́run tí wọ́n fẹ́ jíjẹ́ fọ́lọ́run tó bá rẹ̀ nínú pé orí tọ́lọ́run ọba ẹ̀rí tó ń tó níjó jíjẹ́ náà ni pé láńlẹ́ àrífù ní ìmọ̀ta láńlẹ́ àrífù ní ìmọ̀ta ní ìmọ̀ta kò mú orí lórí ọlọ́run tún máa rẹ̀ lọ́wọ́ pé à kódà bó jókòó bó bá ká orí tèmi ò ní tààtàn ó ti ẹ̀kọ́ yẹn máa ń pé mo dúpẹ́ o bẹ́ẹ̀ lẹ́yìn yóò ṣe dúpẹ́ á ah, kíra inú ọ̀dà pọ̀ onímọ̀pá ìmùsọ pé ìyẹn olè jẹ́ ṣáàkìrì láì jẹ́ sọ́ọ́bìrì sókùn aláìní aláìní ọlọ́run fẹ́ kó jẹ́ ṣáàkìrì tí wọ́n pé tó wọ́n máa ròyìn tó sọ́ọ́bìrì ni tó ń jẹ́ náà àwọn òní tó ara o wọ́n náà kó sí wà níta ojú ní mẹ́ta lọ́ọ́ látò súnwá wọ́n náà lè pa orí ọlọ́run jùlọ lára tán oore tó ṣe fẹ́ mí ló fi kéré òṣè fún káyọ̀ nìkan ló ní ojú ẹyọ kan ní gbogbo òní pátápátá ó mà dúpẹ́ lọ́nà ìpínlẹ̀ àná. ẹ̀dùn ẹ̀dùn ẹ̀rọ kọjá bẹ́ẹ̀ wà ní ọlọ́run lọ́rọ̀ mi àbúsọ́níà yẹ́ ojúkan ni o ìjọ tí o bá ti lè fún ọmọ ẹ̀yìn báyìí tó o bá ilé dé ìlú àwọn èèyàn tó lójú méjì tó o bá ilé dúró níbi orí ọlọ́run fúnra rẹ tó bá ti lè kàn pé òní mo rí ọlọ́run. Point you are important. Ẹ gẹ́gẹ́. Ìjọ tó bá ti dé, ìjákùtà fún ayé ọjọ́ náà lọ́dọ̀. Ìjọ tó bá ti dé ju sí àwọn èèyàn ti lójú méjì, jẹ́lẹ́ tó bá ti lè kàn sí àbáyé, òdùpẹ́ fọ́lọ́ ọmọ mi. Ìṣòro ìgbà ní kí ni wàá gbé àwọn sọ dáadáa pé ó fi ọ̀nà kàn sí yá lágbèjà tí wàá ní nǹkan báyìí ọlọ́run bá yóò mọ ní. Sàpò tí wàá pín ó sì ti gbàgbé àwọn tó jẹ́ pé níbi oṣù wọn lẹ̀ àìmọ̀ iye ẹgbẹ́ pé níbi wọn ọ̀ ìkàwé. Gbogbo tí wọ́n tàbára tàbára bá wáyé bẹ̀rẹ̀. Olówó akọ́kọ́ lọ secondary school ní the next village. Tó wá bẹ́ padà yóò wọn sẹ̀yìn wọn ní pé àtìlẹ̀ ah, ń gbà ilé àkọ́rọ́ ah, tó yá báyìí nínú àtúnṣọ́mọ́rìn nílẹ̀. It is astronomy. You have to understand all these things. It is astronomy. Wọ́n ní báyìí náà bẹ̀rẹ̀ mú. Yóò wá máa tẹ̀sẹ̀ lọ́dọ̀ báyìí pẹ̀lú. Wọ́n lẹ́lẹ́gbẹ́ rí mi. Ẹni ẹ̀rọ àṣàlàyé pé the composition of elements is the interpretation of you know the sky. Kò bára mu. Kò àgbà ọgbọ́n. ìjọ tí ìwòrán náà bá ní access sí yunifásitì ọmọ ayé eléwédú yóò sì máa ṣe bí ọmọ olówó. gbogbo tí wọ́n wọ́n fún tẹ́lẹ̀ ni máa ń gbádùn ẹ̀ tí dùpẹ́ fọlọ́ tí wọ́n ti rẹ́gbà àti lásán máa jù òtítọ́ òun náà wà ní ìmẹ̀wàá jẹ subahana. أفادتكم نعماء من ثلاثة يدير لساني والضمير المحجب يدير لساني والضمير المحجب nínú rẹ̀ náà àìlérò tó dáadáa ni ọ̀rẹ́ wa di pé mi mẹ́wàá jẹ́ wọ́n tí wọ́n mẹ́wàá jẹ́ bú ẹ̀mí níwájú ìwọ láwọn ẹgbẹ̀rún ọ̀rọ̀ wájú níwájú irú rẹ̀ ní wọ́n á kó síbi fọ́ọ̀kì kẹ́ǹkan síwájú ẹ̀ yóò wà mú fọ́ọ̀kì ó ní ìlú ìdíjú kó yẹ kó kó gbogbo ẹ̀dá náà èyí ní ẹ̀bà ó fẹ́ para ó láíláí kò lè dúpẹ́ bọ́lá ọ̀nà. yóò bo tọ́lá bá ṣe fún tó ríra rẹ̀ bí ọ̀gá rẹ̀ abalóore yorùbá wọn ká ní ìmọ̀ yìí pé ọlọ́run ti kàtà bá wa. wọn náà ti kó sínú wa yìí ta ló dùn ní màtàláhi. kódà àwọn tó jù lọ lọ́gbọ́n yìí àwọn tó tún jù wọn lọ yẹn àwọn náà kó sínú ẹ̀. Thank you nínú ìwọ́n tó kọ́. Gracias. òun náà bá wọn ní òun ọ̀rọ̀ rẹ̀ wà àwọn tí ń gbé fc men ni wọ́n gbé kọ́kọ́ kì í sí ọlá ẹ̀ kì í sí ọlá gangan ṣé ẹ máa fi wọ́n sọ fún sọ́dà bí wọ́n ilẹ̀ tó gbù tó pọ̀ òdìbò àgbáyé ó ń gbìyànjú láti dàpọ̀ rẹ̀ láti ẹgbẹ́ sọ pẹ̀lú ìyá tí a jẹ́ gbogbo ilẹ̀ wa di gòtù òní kaníwáwá ẹ̀mọ̀ pé òní wáyé bóòlù tí o bá ju ojú gbogbo láyé lọ èèyàn ló èèyàn ti di nǹkan nǹkan tí nǹkan yẹn bí o nǹkan tí nǹkan tí o bá ní bóòlù tó tó báyìí nǹkan tí nǹkan yẹn bí o ṣe àdúgbò èèyàn ti dàkúdà ọdún tó ti pẹ́ nípa èèyàn ti jáde ní ojú tó ní mọ̀ pé ìnáwó ti tó tó kí ni tí owó ìjọba ń fi hàn wọn. Òtá ìgbéyàwó ń kí bẹ́rẹ̀ ìdáyàwó. Kẹ̀yìn àgbàwọ̀kọ̀ bá ìgbà ìgbà ní báwọn ẹ̀gbùn. Ẹ̀rá ń sàláwà àlekò á kí tó. Ìyẹn wà ní gbogbo tó báyìí. Káwá ní ìṣẹ́gbẹ́ yẹn ní gbogbo tó báyìí. Ìyẹn ní gbogbo fún gbogbo obìnrin pátápátá ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yìn kan ló wá ní. Góòlù tó tó gbogbo pèrè wáyìí. Ẹ̀yìn kan ló wá ní. Àwọn onímọ̀ wa fẹ́ sọ fún pé, ah, àwé tí o ti sórí ẹnu gbọ́ntà pé nípa tó kẹ́yà bàtí ya ní ọ̀la ọ̀rọ̀ èsì ìyàtọ̀ látàyè musa nìsín. wọ́n ní ọ̀rọ̀ ní iná kọ́ọ̀rù nìkan nà ní ọ̀mì musa ẹnìkan lásán ní tẹ́lẹ̀ kò jẹ́ nǹkan káàrẹ̀ ní ọ̀mì musa. fábà ń rọ àìlè yìí fáà yẹn ó ní àrọ̀ ọlọ́rọ̀ bàbá bọ̀ àlè ló fi jìdàkúrọ̀ yọrọ àrọ̀ mọ́sá àrọ̀ ọdún ọ̀rọ̀ ó sì dìjàkúdà ó wí pé èèyàn lásán tí wọ́n lè pè ránṣẹ́ ló jẹ́ ńgbà kan káwọ̀ lọ́wọ́ tó rọ̀ lọ́wọ́ ìnìyàn kọ̀ọ̀rọ̀ nà kánà nà kọ̀ọ̀rọ̀ nà kò jẹ́ òkúta tẹ́lẹ̀ fa bàbọ̀ fa ẹ̀ ti jẹ́ káwọn pé nǹkan kan ṣẹlẹ̀ fa àgbìnàìnáwó nígbà táwọn قل وآتيناه من na ما إن مفاتحه ma ị ni a fún ní ọ̀rọ̀ débi pé ìrìnà mọ̀fàtíhà hù ọ̀rọ̀ in tí wọ́n fi síbi tí ọ̀rọ̀ rẹ̀ wà látànú ìbìlì òṣùgbàtí ulè kọwà tí wọ́n bá fẹ́ lé ìgbà àwọn tí ó gbé kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ wọ́n ó náà pé àkálù ah, kọlífà láti gbé kọ́kọ́rọ́ pé ó ń wo ok qala lahu qawmuhu la tafrah olówó ni a lè sọ báyìí fún láyé lè ní tí ò ní bí ní pé ọ̀hún tí a fàájú ní la tafrah mọ́ ìyá rẹ̀ pọ̀rọ̀ inna Allaha la yuhibbu al-farihin tọ́lọ́ bá fún yàn lọ láti fẹ́ kí ìyá rẹ̀ pọ̀rọ̀ ìgbà náà ní pọ̀rọ̀ rẹ̀ ó kéré sí i gbà náà ni kí ṣètì rẹ̀ ó kéré sí gbà náà ni kí inna Allah la yuhibbul farihin ọlọ́run fẹ́ràn àwọn tí máa yẹ̀yọ̀ pọ̀ wọ́n wá fún ní mọ̀ràn lórí nǹkan mẹ́rin وبتغييث ما آتاك الله الدار وأحسن كما أحسن الله إليك وابتغي owó tí wọ́n ti ní àìjẹ́mẹ́ fi ma àtàkà lọ́rù dá ibi tí rọ́ dárò àkà wọ́n ni àìjẹ́mẹ́ báyìí first advice wà látàn sànà sí bákà nínà dúnyà tẹfàṣírù pọ̀ táwọn afá sọ̀rọ̀ wà látàn sànà sí bákà wọ́n jẹ́ mú kan tí wọ́n fi tètè mú àbá rọ́jà láti ó ní wọ́n wá gbàgbé o wípé gbogbo tó kó kalẹ̀ nǹkan ọ̀kan péré pọ́pátì rẹ̀ bẹ̀rẹ̀ òun náà ni alikafan aṣọ tí wọ́n fi wí ọ̀tọ̀ bá gbé kú ẹwọ mọ̀ lẹ́lẹ́kejì ẹja tù lẹ́lẹ́kejì bí wọ́n ti wá ń ná àlìkíámọ̀ tó pẹ́ kò gbá kókó mọ́ra mọ́tò tó dáa kò gbá kókó mọ́kọ̀lé tó dáa àwọn mí tu àwọn àwọn mí tu ní pé wà látàǹtà náà sí látàmínà jìyàn nígbà tó ń gbogbo padà ní ilẹ̀ náà akọ̀tún fi yí ọ náà ní kápánà rẹ̀ àwọn míì tún pé à kò kọ pé kí wọn náà rí dáadáa ṣe fúnra rẹ̀ láyé o pé èmi náà kọ́lé sí mo gbádùn ìsìlámọ́tò sí mo gbádùn wàlá ta ń sànà sí bàtà nínà búnyá ìmọ̀lájú méjì wà á sí à irú owó tiẹ̀ yìí kò ní o gbọ́dọ̀ tún nínú fámílì mọ́ ẹni tó ń tún ló ń fẹ́ wọ nígbà tí wọ́n lẹ́nu tó lówó báyìí tó lè fi ra àdìjánà fún kí ló fẹ́ tó ní kẹrùn kí ló ṣe tó kẹrùn wọ́n fẹ́ fájú yẹn tó fi ṣe fi tapáyà tó kẹrùn pé tí ìgbà kẹrùn ẹ̀gbọ́n tẹ̀ bá fi tí ìgbà kẹrùn ilé mú àwájú yìí báyìí àìmọye àwọn èèyàn lànà bí fi owó bẹ́ẹ̀ rà sínú Islam wọ́n padà gbẹ́sìn wọ́n padà fún ẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn padà gbogbo ẹ̀yẹn fọ́lọ́ àmọ́ pé ẹ̀sìn àtúfẹ́ gbá mi ẹ̀sìn tó kọ ní kí dájú ó tó fún mi lọ ẹmọ ewé bọ̀ṣáwà lè yọ owó wa láti ra àwọn ẹ̀fẹ́ ìmọ̀ràn kẹta ni wà á fi kama ahsana Allahu ilayk ti dáadáa jẹ́ káwọn èèyàn fi ìwò rẹ̀ wà látẹ́bí rí fasada Téèyàn bá àwọn tí wọ́n sábà sọ́mọ fẹ́ báyé àwọn èèyàn jẹ́ ní ìsìn náà. Ẹbí ò ní wọn náà ti mọ̀ pé àwílẹ̀ wọn gbà wẹ́wọ́. Ṣùgbọ́n ẹ lọ wo àwọn èèyàn tí wọ́n lè gbé láńkóza 2026 jáde tó yẹ pé wọ́n lè rẹ́jísà orúkọ rẹ̀ sára mọ́tò ìwọ̀ntúnwọ̀n rẹ̀ pé ìgbà tí wọ́n bá dé ìkà ní kótó ṣì àwọn lọ́dọ̀ rí rí rí kí wọ́n ní bẹ́ẹ̀ bá kọnu sí ọmọ àwọn èèyàn sábà ní ọ̀pá yúrẹ́sì kò tó máa rí ìwọ ìtì ìdèlè wọ́n yóò fún ọ̀nà gbígbà ọ̀sọ̀rọ̀ gbọ́njọ́ tó bá dé sí kọ́ńbọ̀ ìwọlé àwọn àyíkílẹ̀ wá sí ládùúgbò ìgbẹ́ ọ̀gá ń bọ̀ ọ̀gá ìgbẹ́ ń bọ̀ sáré àbí fífí kàtàkọ́kọ́ tó wá sílẹ̀kùn irú tí sáìlù sáìlù ṣe rí táwọn afáàmì ní àá ah, ah, ọ̀dọ́ lálẹ́ àwọn ilé sáìlù sáìlù Marwan ó fẹ́ sí èyí tó jẹ́ khalifa tó mùsùlùmí ẹ máa dúró kọ́ńtì tó wà lábẹ́ ìṣe owó báwo ó ti tán lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn rẹ̀ ọ̀la gàǹgàn làwọn jẹ ẹ̀wọ́ ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ lọ́lá ọ̀la làwọn jẹ ó wá ní ẹ lọ bá ta ìbùsọ̀ ìkó fún ọmọ ìbá wa wọ́n ní sáyé ìbùsọ̀ ìdí pé wọ́n pẹ̀ ìrẹ́ lọ́mọ ọmọ tí wọ́n ò ní fẹ́ wọ́n àní sáyé musa ìwà fẹ́ ọmọ rẹ̀ fún ọmọ tí àwọn ọlọ́lá fẹ́fẹ́ yẹn túdẹ́ǹtì túdẹ́ǹtì rẹ̀ tó wá fẹ́ fún ìyàwó rẹ̀ kú kò wá wá léke sáyé musa ìwà ń wà wá wà lónìí ó wá rí túdẹ́ǹtì rẹ̀ tó ń ṣe ìyàwó òun kù ní. Àyà fẹ́mi ọ̀la ìyìn ló ń tẹ̀lé fẹ́ o láìlú wa ní ìgbà wíjù ká á fún ẹ lọ́mọ náà wọ́n ti wà ó sì fún ọmọ mi lọ́wọ́ ó sì tún fún ní twenty thousand naira ọmọ ibi tá a ti rè dàgbà ilé ìlú mọ́ mọ́ lára gbà. ó lóun wá dílé the first night tó kọ́kọ́ gbé obìnrin ọdún ní màmá òun ló lọ bóun tún yàrá jẹ ìpín àtọ obìnrin ìrọ̀lẹ́ ní ìlú gbogbo yàrá jù màmá òun òróró àti búrẹ́dì làwọn akọ́kọ́ jẹ tí ò bá sówó máa lágbára ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ alùpùpù wọ̀ bẹ́ẹ̀ làwọn akọ́kọ́ jẹ pé wọ́n á gbé kalẹ̀ ó ní mo wá paná kó wọ́n bá wọn tà jẹ ọmọ tó wá láti ilé ìmọ̀ wa gbọ́ pé àwọn bàbá mi ń sọ kọ̀míṣẹ̀ fún mi láìláìláì òtún wá wáyé tó tó fẹ́ fà lẹ́yìn ìgbà tó fẹ́ yà òtún. ọjọ́ kẹrin wà lè ké ọ̀sẹ̀ kan tí yẹn parí òṣùwò ìgbà àtàrí pé mọ́ lọ lé pé ó fún àdìyí pé mọ́ lọ ọmọ tó wà pè padà kí ló fẹ́ nílẹ̀ ah, lè pé bàbá mi kọ́ mi nígbà fẹ́ lọ́dọ̀ rẹ̀ mo tún lè kọ́ ẹ̀. sẹ̀wọ̀n pé ìgbẹ́ kù ní pé ah, àbọ̀ àtẹ̀fẹ́ pàbí wọn. sàyẹ́nì mọ̀sáyì fún ara rẹ̀ ògbẹ̀gbẹ̀ wọn á bí ni. ó wà ní wọ́n tó ìfọwọ́ jẹ́ tàá wọ́n fi ṣe rẹ̀ ń ta fún un. bẹ́ẹ̀ kó ní jẹ́ látẹ̀yìn ẹ bá rí. àdìmọ́ àdìmọ́ wájú ká wájú tó ti rẹ̀ wọ́n máa ní. tó kàn ipò obìnrin kan ló bẹ̀ òfin ẹ̀wọ̀n àwọn àwọn tí wọ́n ń fẹ́ ẹgbẹ́ ọmọ ọkọ̀ máa tẹ̀ ọmọ tí yóò fi ọmọ tiwa àbá àgbẹ̀ òfẹ́ fún ọmọ kí ń lẹ̀ tí ò lówó kò fẹ́ fún yàwó nǹkan ti bàjẹ́ jù gẹ́gẹ́ bí ọjọ́ sọ pé ìdúró déédé àṣírí òtún láì kìí àmọ́ àṣírí òtún jọ mi láì kìí àmọ́ ìgbẹ́bíde ti tán ẹ̀yà ìlú ọmọ kí ó tó di rírí báyìí mùjábọ̀ mi tó kàn rò pọ̀ mọ́ wọn jìyà wọ́n wọn dẹ̀ ìyú tí wọ́n sì pé sọpọ́ọ̀tì wọn díò bẹ́ẹ̀ wàhálà bẹ̀rẹ̀ rò àwọn tó ń pè sídẹ́ẹ̀sì yẹn náà kò gbádùn o òun náà sì ti fẹ́ gbé o kí ni ó jẹ lára àwọn àfáàlù sún ọmọ níbẹ̀ o àti gbọ́ a sáàfà àfọmọ tó ní ìyàwó báyìí ó lè sọ dé ládàradà. irú tẹ́lẹ̀ mọ̀ pé gbogbo jánìbù ni ò ti sí ìsìnkọ́ mọ́ àwọn náà ní sí àwọn ilé ọmọ táwọn ilé ń tẹ̀lé wa torí ẹ̀ mo sọ fún pé mo ti rí nílé tí ó ń gbàtà wọn létọ́ ẹnìkan sọ pé ń sì ń sọ̀rọ̀ afárá ìlà àwíwá pé lórí kì í fún àwọn lówó ṣùgbọ́n ìlà wájúwájú bíbá ẹni àfá ìfún yín lówó sí ọ̀ ìfún wa lówó tó níbi ti ayé ẹ̀ ara tó tún gbọ́dọ̀ pèsè ẹ̀ pọ́blẹ́mù tiẹ̀ ń gbọ́dọ̀ ṣe wá kí ó tún gbọ́dọ̀ yẹ mọ́ pọ́blẹ́mù ẹ̀ dandan sí nínú ọ̀nà hàn ìgbà ẹ̀rọ jà fún ẹwà ìta àwọn kẹwàá tó wọ́n gbowó ni o wọ́n yìí tó lẹ́yìn ẹ̀jẹ̀ olówó ẹ̀jẹ̀ olówó tí wọ́n láǹfààní ayé kan tó wọ́n ti rẹ̀ ìgbà máa kéwú bíi síyàwó tó عالم اللغة عامل تقي له الصحبة ما بيا وين الصحبة ما هو أما تو عالم بن أبي طالب ها تو أبو سعيد المصري تو كي أقول لك ما تو غيره كباين وني ولا تبغي الفساد في الأرض وني ما إلكم إلكم Inna Allaha la yuhibbul mufsidin. Gbogbo tó máa ń fà fún ẹ̀ yẹn. Àárín náà àwọn afọ́ pé wá àti ìwà àti àwọn olówó ni. Ṣé yóò gbàgbọ́ lórí sọ̀rọ̀ ìfẹ́ Inna Allaha la yuhibbul farihin. وابتغي فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين كما ظننت قالوا في قال إنما أوتيته على علم عندي ẹ wá o èmi smart ni mo wúlò àlọ́ tẹ̀lé o gbọ́ jù lọ. ìnáwó òtí tùhú aláìní ìdí à. bàbá àwọn sùkúl ẹ̀yin náà mọ̀ pé mo lọ́pọ̀ lọ́jọ́ yín lọ. bọ́ọ̀ mi ṣe ẹ̀kọ́ yín náà ni ẹ̀kọ́ là nílé. ìnáwó òtí tùhú aláìní ìdí. ẹni sọ pé I suffer for this money àwọn èèyàn suffer jọ lọ you have money. you suffer for this money àwọn kan sọ́fà jù ọ́ lójú tó ń ta bí ìsìn náà أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ṣé wò kàtà ní àwọn tó lówó jù ọlọ́mọ̀ ti pa wọ́n rẹ̀ torí tó fi dá lóyìn lọ́wọ́ fi dá bẹ̀rẹ̀ pé àwọn ah, tó ní وخرج فخرج على قومه في زينته لينا àti ẹ̀fí mo lówó ìmúrawà ń bẹ̀ àbí ẹni ó wá wọ aṣọ láì àwọn aláìmọ̀tẹ́ kí làwọn sọ ọ̀ọ́lá lẹ́rí na ìrìnjú na àyàtà dúnìyà yà á lè kàlánà àwọn tó jẹ́ pé ayé àwọn wọ́n jẹ́ jọ̀rọ̀ ayé fún ní ọmọ sí fáwọn يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم آه أنت فقد عليم إيه أقداني يا ويلتنا يا ليت لنا آه مثل ما أوتي قارون الله سبحانه يوتي قارون أولا يمكن ẹgbẹ́ bọ́lá ti pè wọ́n bí àlèyé ẹ̀yìn ìlú ní àyàtọ̀ tó yà àwọn ẹgbẹ́ pé wọ́n parọ́ sàn ẹ̀yẹ ni wọ́n bá ní flashy card yẹn ó ní talk about it flashy flashy card á ah, tó bá ní kíní kan yẹn ó ti mọ́ pẹ̀lú ẹ̀ ṣe ń sọ yìí ẹ máa lọ sábó náà bẹ́ẹ̀ ní sẹ́gbà tí ẹ wọ́n tó ẹ̀ ń jókòó láàrin àwọn sábó náà díẹ̀ ẹ máa wo flashy abọ́ tó fi ń tọ̀ ẹ̀ wo flashy wà ẹ̀ wò ó ṣe rí ẹ̀ lóyún ni ah yóò ẹ̀bá ilẹ̀ áfíríkà tó gbé wá sí mọ́ wà bẹ́ẹ̀ subhanallah qala alladhina yuriduna alhayata ad-dunya ya laysa lana mithla ma utiya qawm àwọn onímọ̀ dá wọn lóhùn innahu lazu habbin azim ah yìí ìkúra tádàrà rẹ̀ jáà وقال الذين أوتوا العلم أولي من ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا إن طلعوا من فاون إذا وجزا إلا إيه إما هو ولا يلقاها إلا الصابرون àwọn tí ó rẹ̀ sàn yẹn àwọn tí ìdí tẹ́yìn yẹn làwọn wò ó فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه ọlọ́run ni kọ́ọ̀rù mẹ́rin ọkọ̀sọ́fúnà lè àti pààrùn ṣe ẹni tí wọ́n rí tó jáde láwọn tó wọ aṣọ tó dá ẹja fún ẹni tó náíkà ìyẹn tí ó ní kálùkù yóò mọ lọ́ọ̀bù tó ti jẹ bí èyí jáde kí ni kódé jíìnì ni títà tí wọ́n gbé sínú mọ́tò yẹn kì í ṣe ìbẹ̀rù ọlọ́run ní wù àti ìwọ ọlá ìdílé sọ̀kalẹ̀ kí ni wọ ọbẹ̀ lọ́wọ́ ìwé comparison ni máa ń fa hasan wọn náà ní ìsìndé ní ojú pé orí anábì sì fún wa ní solution sọlọ́lá rẹ̀ tí tí wá ti di ibi ọ̀rọ̀ ayé àwọn tó kéré tó wà ní kàmáwò tí wá ti di ibi ọ̀rọ̀ àlùkẹ́yàmọ̀ àwọn tó ju wa lọ ní kàmáwò méjì kan pàdé nínú náà. kọ́lá فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله gbogbo àwọn tó wá pé jọjọ náà tí wọ́n fi ọlá àti ẹ̀sọ́ ọ̀rọ̀ lè jọ bí ìyàwó náà tó délé ìyẹn وما كان من المنتصرين òsìlẹ̀ àlọ́wọ́ látọ̀dọ̀ àwọn ọlọ́run a ní kó máa wọlé lọ وأصبح الذين تمنوا مكانه بالأمس àwọn tí wọ́n rò pé káàkiri dàbí kọ́rùnà lánàá yọ̀kùnlú náà wá wẹ́yẹ ka anna Allaha yabsutu ar-rizqa liman yasha'u min ibadihi wa yaqdir ẹ̀rí ayẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ọ̀rọ̀ ẹ́ àmọ́ fi ọ̀la alẹ̀ ọ̀rọ̀ ti tẹ́jú àmọ́ fún ẹni tó wù lọ́la àtìmọ́ ẹni tó wù tó wá di mánì ẹni tó wù àfúnlọ́la ẹlòmíì kò ní fún láwùlà amánàlọ́rù àlẹ́yìn làkọ́ta fàbínà ká ní pé àmì pa àtọrọ owó ọlá ọrùn ni ọlọ́run fún wa láti jọ pa lè ìrìnnà àyàtọ̀ dúnìyà ọ̀nà nàbí náà wùtù láyé ìrìndí náà láyé nípa bí ní alùpùpù ayé báyìí pé ah ká ní àwírú ẹ láti ìjọ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ náà ah, ìrọ̀lá kọ́rùn ìrọ̀lá kọ́rùn bó ti parun lónìí àwọn náà ودار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا wala fasada ìjábàjẹ́ lè lórílẹ̀ ṣírùkù fasadi bídà fasadi zina fasali afarikotu fasadi olè jíjà fasadi nígbà tó tó fún bàbá ìmọ̀ ọ̀sán. wọ́lá kébà tó ní mọ̀tẹ́kì so ẹ̀rọ ìtàkọ́rùn tọrọ sọ̀rọ̀ àtọ́lá ní ìfẹ́ láti di ẹni tí kọ́lá ìnáma òtítùhù aláìní èmì so tí wípé ọlọ́run ni wọ́n kọ̀ sáfúnná bì yí ọ̀bìdá yìí láàrúdọ̀ fàmá fàmọ́gbọ́n àwọn tánà lámú ní fi àti yẹn sọ̀rọ̀ náà hó mi ní ìlà àwọn tánà mílẹ̀ ní mọ̀tẹ̀sẹ̀rẹ̀ ẹ̀wọ̀ báyìí láti ibi ó sì pa wọn làwọn kan rò bá rẹ̀ wù wọn ayé rẹ̀ wò wọ́n so ta bá ń sọ pé olówó ẹ́ tí wọ́n ń sọ ni pé ọdún tí ó ju àwọn táwọn òní lọ ọdún tó ń ní láti ṣe níbi ṣúkúrù púpọ̀ gan ẹni tó bá wà mú orí ní mọ́ mọ̀ pé àwọn ti ṣe mí lórí o ọ̀dọ̀ tí ò mú orí ẹni tí ìyẹn ní láti mọ nǹkan yẹn lórí nígbà míì tọ́lọ́ máa ń ṣe fún yàn tiẹ̀ subhanahu wa ta'ala ni pé yóò gbà wẹ̀ lọ́wọ́ èèyàn ìfàmì ọlọ́run tó fẹ́ yàn kò ní gbà lọ́wọ́ èèyàn níjọ kéèyàn rí etí òun ò fún báwo ni tí wàá nìyí fún lágbájá ó ti dúpẹ́ èyí ti lágbájá jùlọ wọn dúpẹ́ ẹ̀sìn kọ́ńpìlẹ̀ fọlọ́mọ tó àwọn náà ẹ̀ka làwọn jẹun lójúmọ́ ayé àwọn tó wá rí láwọn wọ́n tó ń jẹun lẹ́kan lójúmọ́ yẹn ẹlòmíràn á kọ̀rọ̀ lọ́wọ́ ṣe gẹ́gẹ́ tó jẹ́ mẹ́ta fún ọmọ tọ́mọ Instead to call for reflection, kí ní tí wọ́n dìbọn níbi, kí ni mi gan is similar on this one. Not on this Ọjọ́ ẹ̀kọ́ oṣù ọlọ́run kí ẹ̀kọ́ reflect oní similar on this one. And serious element, ìgbẹ́lẹ́ yẹn ti náà ronú yẹn. Èyí náà máa ronú pé ọlọ́run kí ọ̀sán kejì ju tó fi àyà. Gbogbo tọ́lọ̀ bá bá fi hàn máa ń ronú, ẹ máa reflect that tó o bá rí ohun tí o lọ́kàn ìwọ́n tó bá lọ́kàn máa ronú tó dé wọn kẹ́mi o tó bá rẹ̀ tí o bímọ ìwọ́n tó bí wọn lọ́wọ́ pé wọn kẹ́mi o tó bá rẹ̀ tí o lówó ìwọ́n tó lówó máa wọ́n wọn kẹ́mi o tó bá rẹ̀ tí ìlú mùsùlùmí. àwọn èèyàn ní kọ́ táàbù ní lọ́rọ̀ kìfì àyíkò sí táàbù ìjẹ́wọ́ pé ẹ̀rù ìjì ni fáà mo sí o àtọ̀ ọ̀gá pẹ̀lú ẹ̀kọ́ fún ìtàn lọ́wọ́ àbí ìlú pa wájú kí ní ọdún láì ká ìyàwó ju fún wọn ó dá o wọn tó wá tó mùsùlùmí kó wọn kàn báyìí méjèèjì Allah òun wà Islam lọ́nà ṣe wá lẹ́yìn tó fẹ̀lẹ́ so gbogbo báàbù tí à ń sọ yìí ní tí wọ́n fẹ́ sọ ní ó ṣeé ṣe o gbìyàn kọlu ọlọ́run ọba o àtàwọn ẹ̀dá ẹ̀ àwọn ẹ̀dá ọlọ́run kan àti ẹ̀kọ́ torí pé èèyàn nílé ìlú kọlu àìní ó yẹ kó sọ ẹ̀dọ́ máa dìjọ́ náà o bí wàá tún ṣe wọ̀ o. ìwọ tó rò ní ó yẹ ká máa rí ọmọ sáńtì sáńtà ẹ kó kan náà tó máa fi dùn á ọ̀rọ̀ àti dùn á ọ̀yọ́ kó máa fi kí ló ń gbé tó yẹ dùn á. àlùmọ̀tàn náà ti lọ pé لا خيل عندكم بها ولا مال فلتسعد النطق فليسعد النطق إن لم تسعد الحال لا خيل عندكم بها ولا مال اذلوه والنظام يدوني آه يا لا لا فليسعد النطق جاري ودا إن لم تسعد الحال tó bá sí ìdíkọ̀díṣàn jẹ́ mọ́tò fọ́rọ̀ burúkú bá jẹ́ olówó tó níwà áá ó ti wọ́ọ̀sù yàn fàlùyúsù èdè lótópó ìlànà tó tẹ èdè láàyè ọlọ́run tó gba ìjọsìn wa يقعد وملي إن شاء الله كان كان كلا وجل إذا استقلنا So, we're down with Berry till we give 9.30, inshallah síbẹ̀ ìbá wa náà ìbá àìṣà àríkùn ìsọ́lá àmìwà ilé òjú problem náà náà náà náà Bẹ́ẹ̀ni, báyìí. Kí ni ó yìí máa bùkátà sí kí ni tó dára mú? Wọ́n lọ tó bá rákà kan àbúrí rákà kan ní mọ́tò. Ó wá kí ẹ̀wí ìjókòó lọ́nà tó sàn wá ní ìtàn. Ó wá lọ sí tààmù mọ́tò nínú làábá táwọn ti sọ fún ọ̀sán lọ́wọ́ àdúgbò ẹ̀jẹ̀ àwọn ṣé o. ẹ̀rọ ìbínú tó ń fẹ́ yà jẹ́. tààwọn nínú làábá àlọ́bà yìí àwọn òkúta bí. Ẹ̀dá fún yà rẹ̀. Àlọ́bà yìí àwọn òkúta bí. Àhán. Ajá. Ajá. Ẹni tuntun kò sí pọ́nlẹ̀. Àlọ́rù Jahannam, àlọ́rù Kọ́lú, Tíknọ́tì Máhíá wọn màmá wà ní Tíknọ́tì wọ́n ní ṣọ́ọ̀rù Tíknọ́tì Màtíkì Nàìjíríà. Ẹ̀rọ ìyá máa wá lọ bẹ́ẹ̀ o ṣéwù lẹ́yìn rẹ̀ náà lọ sí ọláwọn ibi tó dáadáa ní ojú ní pé yẹn tó ti ní wọn bọ̀ wọ́n jẹ wọ́n jẹ àgbà wọn kò sí kò fẹ́ gbígbà ẹ̀ jẹ àgbà wọn ní ìjà mi tí wọ́n lọ. ìjọ kan wà tó ń dà pọ̀ rẹ̀ wọ́n á ní ìpàṣẹwé lórí ìpàṣẹwé yẹn wọ́n sọ fún wa adájọ́ pé ẹ̀mí ò pé àìjẹ́ mọ́tà rẹ̀ ni sọ fún ọ tó bá bàbá gbogbo kú ní ẹ̀wọ̀n. ṣùwárí dùwà báyìí láyé ìṣe yẹn èyí wà pé ìṣe yá níṣe yẹn. wọ́n wá ní ẹ̀ ọ̀rọ̀ nìkan ò káwọ́. àwọn bìtìyà kan wà ní sàárè tí o tí yàn bá ti ń tọrọ látàyè ọlọ́ọ̀lẹ̀ láyà bẹ̀rẹ̀. àwọn bìtìyà kan wà ní sàárè tí yàn máa ń tọrọ látàyè ọlọ́ọ̀lẹ̀ láyà bẹ̀rẹ̀ èèyàn kan fún. ó dàbí tíra tá a máa ń ká gba àwọn àlejò a máa ń pè ń sàbúrò dáúdà àìmọ́wé ilé tó sàbánà. tí wọn kó sọ pé àjíkù lèmọ́ àìkọ́nà lèmọ́ wúta fún wọn lè dà á kù. ó ní ń sùn ká ah, dá lójú ní ẹ̀rùn. وقال الله تعالى فليضحكوا قليلا وليبكوا جزاء بما كانوا يكسبون ọlọ́run ní wọ́n lé àkùkọ yìí ẹ̀mọ́ rẹ̀ jẹ́rin ní ó pọ̀ ẹ bá máa tó wà níwájú sáfàrù báyìí ọ̀nà ẹ̀jì gan tó o bá mu yúgọ̀t máa rántí kòtò yúgọ̀t oníwọ̀n mu but wàá you drink nightly yúgọ́t alìkọ̀tọ̀. Tó o bá ń jẹ alìkọ̀tọ̀. Àwọn nǹkan yìí ó lè gáìdì tọ́ọ̀kì èèyàn àti máìndì èèyàn tó wọ́n tí àwọn fi ka pamọ́ ìjọ náà yá alìkọ̀tọ̀ tẹ́gbẹ̀. Ìyẹn jẹ́ oníṣẹ́ oní hundred naira oní ten naira mo dájọ́. Èrè yẹn fẹ́ bá kọ̀ mí ẹ́ mi ṣe mo kà sọ bẹ́ẹ̀ gbogbo tẹ́gbẹ̀ yẹyọ kòtò sẹ́gbẹ̀ fún ìpọ̀táǹtì ẹ tó ṣe tààwùdù níbi tàṣàwùdù alákọ̀ọ́kọ́ àbí tàṣàwùdù kìí ṣe tàṣàwùdù àkíyè